tí a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ same result tá a ti ń rí látẹ̀yìnwá ni result yìí náà ti fún wa so both of you are medically okay you are fit so ẹ fọkàn yín balẹ̀ hmm. mo wà very sure pé very soon a máa rí positive result táwọn wa. doctor the same thing over and over again for five years five years gan ti lé ó ti sú mi ó ti sú mi. madam from experience kéèsì yìí come kọ́ mọ̀ Any sorrow, ẹni sọ̀rọ̀ èyí tẹ́ máa ṣe fún mi ni pé gbogbo àwọn oògùn tí mo fún yín ẹ máa lò bí mo ṣe ní kẹ́ ẹ máa a máa padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ṣe gbọ́. dókítà ṣìgàn èmi náà ti wà tó bó ṣọ pé um, something positive will come out of it but mo ní kí wàá bá sọ̀rọ̀ kó understand pé we are medically fit. Mm. there's hope. yes there's hope. hope oh, tó ṣọ nǹkan tẹ́ kàn máa ṣe fún mi ni pé ẹ má jẹ́ kí wọ́n stress ara wọn mọ́. dókítà mi ò ṣiṣẹ́ agbára mi ò ṣiṣẹ́ agbára. ẹ fọkàn balẹ̀ madam a máa rí result ẹ fọkàn balẹ̀ positive mark my word. bí mo ṣe é ní. It's okay. It's okay. Trust me. Very soon. Oh, hey, uh, <sighs> hold on, hold on. Can ni doctor tún wá sọ Oh, <sighs> Tọ̀míwá wá ń kọ́. Báwo ni Tọ̀míwá ṣe ń fè o? <sighs> Ah, mo máa fè ò fún bébì, mo fè ò fún ìyàwó ẹ̀ because show more. And now no no no no o nídìí àti kanra mọ́ o mọ̀ bóbìnrin lòun o mọ̀ bóbìnrin ni ìwọ náà ló máa máa encourage ẹ you understand ẹ o máa máa encourage ẹ ni hmm, fọkàn ẹ balẹ̀ everything will be alright very soon yeah okay okay no problem màá get in touch pẹ̀lú ẹ láìpẹ́ ẹ máa ọ̀dẹ̀ mi náà check ẹ alright babe kí ló ṣẹlẹ̀ ṣé o ti fẹ́ máa lọ ni. ẹ ṣe ti fẹ́ máa lọ. ké. mo rí alert owó tó sẹ́ǹtì mi. Oh, nice one. ọ̀nbọ̀n mi ò understand èló ni mo béèrè lọ́wọ́ èló ló sẹ́ǹdì. o béèrè three hundred k lọ́wọ́ mi mo dẹ̀ fún ẹ ní thirty thousand. o oh, thirty k nínú two hundred thousand ah. like you understand o. ìdábìrà máa try kó bá mọ calculation o oh, understand ṣá ten percent ni mo fún ẹyàn ìwọ nìkan ten percent of three hundred k ah, ṣé o gbẹ́bẹ̀ náà lówó ṣe easy ni nílùú tàjọ wà yìí that three hundred thousand tó o béèrè yẹn ó ra gbogbo ayé kan o oh, get then thirty thousand tí mo fún ẹ tí mo bá fi stock inú ilé yìí náà o mọ̀ pé a máa wà nínú oúnjẹ mímu ah, kódà a lè gbàlejò nínú ẹ̀ màá ok màá rẹja èrè ọ̀rọ̀ tẹja màá rẹja màá rẹran màá chicken màá ra ta màá ra everything wàá tún ṣe ọbẹ̀ aládìídùn sínú ilé nínú that thirty thousand naira. bọ́ kí ni problem rẹ̀ náà mo béèrè three hundred thousand lọ́wọ́ ẹ̀ fún mi pẹ́sìkè ó wá ń bá mi sọ búṣì sí mi báyìí anyway no problem àrùn ló máa ń hùwà bó ṣe ń hùwà yìí kò sí wàhálà èmi ni mo mọ nǹkan tí mo máa ṣe. àrùn ni mí mo gbà ẹni bà tèmi jẹ́ bẹ́ẹ̀ fẹ́ bà tèmi jẹ́ gun ẹlẹ́dàá màá mi kò ní jẹ́ ahun ni mí ẹni bà tèmi jẹ́ bẹ́ẹ̀ fẹ́ bà tèmi jẹ́ gun ẹlẹ́dàá màá mi kò ní jẹ́ èmi ahun <laughs> o mọ calculation ni tó yẹ pé mọ calculation ni wọn àbí thirty thousand tó gbà lọ́yẹn odidi ìdílé kan wọ́n máa survive ń pa ẹ̀ o o serious. until his mo wá sí poultry lánàá bí mo ṣe bẹ̀yìn bẹ̀yìn bẹ̀yìn tó ń pé kí ẹ bá mi gbé ọjà wá sí ṣọ́ọ̀bù mi ẹ̀yin náà ẹ wò náà kò sójà kankan ń bẹ̀. ẹ má bínú sí wa ẹ wo àwọn wọléwọlé ni wọ́n wá sí poultry wa lánàá tó bá máa fi dìrọ̀ lọ́la mo promise yẹn èmi gangan ni mo bá yín gbé ọjà yẹn wá. àti Elizabeth ṣé mo pẹ́ yín lẹ promise pé tó bá ti dọ̀la ẹ máa gbé wá ẹ máa ẹ ṣe gbọ́n ẹ wẹ̀ inú ẹ̀ ẹ ń ṣàlàfíà lẹ wà mọ́ adúpẹ́ fẹ́ rẹ yín mélòó. crate méjì. ẹ wo ẹ ṣàrí ẹni tó ṣẹ̀ṣẹ̀ kó mi báyìí náà ọ̀rọ̀ ẹyin náà ni mò ń bá wọn sọ pé kọ́sẹ̀ bá mi gbé ẹyin wá ẹyin tó wà ń bí báyìí kò tó crate méjì o mo dẹ̀ máa ní láti dúró because ẹ mọ̀ pa ti bọ́ sí closing hour àwọn kọ́sẹ̀ màmá wa wọ́n máa ní láti máa rà ní pieces abẹ́ máa gbé yẹn kọ́ máa lọ. no no no no tẹ́ bá ti ra jà máa wá ẹ ṣọ. bẹ́ẹ̀ ni ẹ ṣáà ti jẹ́ kí n mọ̀. ẹ wo fún nǹkan tẹ wá ṣe yìí mo promise yín pé tó bá ṣe ń gbé ọjà yẹn wá báyìí fúnra mi ni màá gbé wá sílé ọ̀dọ̀ yín. kò sí wàhálà ẹ má ra ń bò mí ah, o. customer to customer ni ẹ má ra ń bò <laughs> mí o ẹ ṣe gan ni. all right ma ah ami ami my baby are you okay. Baba, stop it now. Don't say, wait, wait. Why are you walking out on me? Where, where are you walking out on me? Eh? Kí ló ní tó ń jáde kí o ti ríra ẹ̀mí ojú ọ̀rẹ́ lójú? You are walking out on me. I'm talking to you. Tọ́lọ́wá, listen, calm down. Now, kí gangan ló fẹ́ kí n sọ fún ẹ tí mo sọ? Kí ni reason tí o ṣe jẹ oúnjẹ tí mo sè? I told you, mo ní mi ò lápẹ́tàìtì. Irọ́ ló ń pa, o ní appetite, o fi ń jẹun níta o ti ń ṣàgbèrè o ti ń rìnrìnkurìn àbí ṣìnà àti panṣágà wọ́n ti ń sóúnjẹ fún ẹ níta oúnjẹ tèmi wá sè kò dùn mọ́ ẹlẹ́nu mọ́ àbí o ò jẹ àbí bẹ́ẹ̀ kọ́ wá sọ fún mi. Tomiwa listen tó bá believe me pé dọ̀tún ọ̀rẹ́ mi kò béèrè pé ṣé mo jẹun lẹ́nu ẹ̀. mi ò ní pé dọ̀tún kankan ìwọ ló máa sọ fún mi ó dẹ̀ máa sọ fún mi reason tó ṣe ní jẹ́ kò ṣe appetite tó bá fún mi ẹni tó sóúnjẹ fún ẹ̀yẹ̀ ń fẹ́ mọ̀ kí lorúkọ ẹ̀ kí lorúkọ ìyá ẹ̀ kí ni date of birth ẹ̀ ibo ló ń gbé mi ní mọ̀ báwo ṣe báyìí náà. báwo ni mi ṣe ní mọ̀ bóyá fi fi bóyá ti fi pátá so oúnjẹ fún ẹ̀sìn báwo mo báwo mo fẹ́ mọ̀ kí ni mo mọ̀ tó jẹ́ kí ni mo mọ̀ tó jẹ́ ẹ má pa mí bọ́lájí má pa mí bọ́lájí má pa mí bọ́lájí má pa mí bọ́lájí má pa mí o wọn kìlọ̀ kọ́ ni mo yẹ o. kìlọ̀ kọ́ ni wọ́n bì bọ́lájì má gbà mí o ọ̀rẹ́ mi ti wọ́n. àtọ̀ mi níbàdí ẹ̀fẹ̀ kí n tó délé gẹ́dìdì bọ́lájì má pa mí o pàkà mí o pàkà mí o. You, you, you don't cease to amaze me. Me too. Oh. me too. But mo rò pé ariwo ni ni mò ń gbọ́ bí mo ṣe mo ṣe wọlé bọ̀ yẹn. bẹ́ẹ̀ ni ariwo ayọ̀ làwọn máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. bàjẹ́ máa ń ṣe báyìí bá ṣe were you see that. <laughs> kílẹ̀ fẹ́ jẹ́ kílẹ̀ fẹ́ mu. <laughs> Eh, sis um, ẹ wo ẹ ṣe kí á kí n tẹ kí n bá yín gist. <laughs> ìyàwó mi olùfẹ́ mi ni kílẹ̀ fẹ́ jẹ. anything tí bá ti fún mi náà ni màá jẹ. Ah, ayọ̀ ọkọ mi fún ọ ní tó bá fẹ́. máa fún ọ lẹ́nìtì. <laughs> enjoy your stay. ariwo ayọ̀ àbí. láwọn máa gbọ́ náà gbá àwọn olódodo. ẹ̀yin méjèèjì náà ni màá bá sọ̀rọ̀ tọ́pẹ́ bá ṣẹ̀ ó ní nọ́mbà mi lọ́wọ́ kó pè mí bọ̀ àǹtí kò ṣe bẹ́yìn náà mọ̀ pé èmi ò fi bẹ́ẹ̀ lágbájá bẹ́yẹn èmi ò láìkí wàhálà. mo mọ̀ pé òun lágbájá lóòótọ́. bẹ́ẹ̀ni ẹ mo mọ̀. Ah, ìkan tó gbé mi wá nílé àgbo ló wà ń bẹ̀ tínú wa tọkọ ẹ bá ń dùn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé inú tèmi ò sí ọ̀rẹ́ mi alágbò òun ló gbélé fún mi ó ní tó bá ṣe lù báyìí gbogbo ìdọ̀tí tó wà nínú ẹ̀ tó lè block ilé ọmọ tí kò ní jẹ́ kí ikọ́ ọmọ wá gbogbo ẹ̀ ló máa fọ̀ kúrò wà á mú làárọ̀ wà á mú lálẹ́. ẹ ṣe gan ni àǹtí kò tọ́ pé ẹ kú dìde ẹ kú fẹ́ ẹ kú gbogbo gbà wá ṣe gan àmọ́ ṣá o ẹ gbà èmi ò ní lè rìn mi ní lè mú torí ó go against um, advice gani mi ojoojúmọ́ ni gani mi fi máa ń advice against àwọn nǹkan báyìí pé ká má máa mu àgbo you know mo ní àwọn oògùn tán kó fún mi tí mo lò lọ́wọ́ báwo mo ṣe wáá fẹ́ máa lélẹ̀ pọ̀ mọ́ àwọn oògùn yẹn ṣé ẹyin. Tọ́míwá ikú ò dà kan dúró o ikú ò dì kan lọ́wọ́ o wo tó bá mu ti gáínì ẹ̀ láàárọ̀ àbí tó mú lẹ́ni ilé ìwádẹ́ mú jọ́ kejì bẹ́ẹ̀ ni. ìyẹn pọ̀ ìyẹn pọ̀ nílé mú bẹ́ẹ̀ àti ṣẹ́yìn òró ni a máa jégúnlẹ̀ lẹ́ni a mú vg sí lọ́la lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ ka news kan tẹ́ bá rí gist yẹn woman yẹn beautiful woman ló bá bí ọmọ bíbejì ọmọ yẹn ìkan ó dúdú ju èyí lọ bẹ ṣe fún àìbẹ ṣe rí yìí ìkejì wa jẹ́ àfin nínú inú kan náà at the same time làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo irú ọ̀hún tó fà á ní ọlọ́run ló mọ̀ mú kú mu tí ọkọ ẹ lọ gbé fún tó lọ mu bó ṣe di wàhálà nìyẹn ló bá mú ló bá mú ló mú ló mú ìgbà tó máa bímọ báyìí àwọn ṣìgìdì méjì tó bí lẹ́ẹ̀kan náà nìyẹn ẹ wá wí níbo ni níbo ni kí n gbé kà kí ni mo máa sọ́pọ̀ ṣẹlẹ̀ ẹ́ kí irú mi wá lọ bímọ kí wọ́n bá jégúnlẹ̀ àti vgc kí n bí Daddy Ṣókè àti Chris Brown ibo mo sọ pé mo ti rí wọn àwọn èèyàn máa ma ní àbúlùyàní ah, àbúlùyàní ara lé ẹni ló máa ń bá ní ìmọ̀ láwọn di ìwèrè lára tá a máa pè é kò ní sẹ́ni téèyàn máa sọ fún ẹ̀yin tí ẹ̀rọ ni kó wá dọjọ́ kan kí Chris Brown àti Daddy Ṣókè kó wá lọ́jà ah, <laughs> ayé Chris Brown bàjẹ́ nìyẹn torí Daddy Ṣókí akọ́kọ́ tẹná ọgbó àtẹ̀bọ̀ lójú náà àná báyìí agbàgbé pé òun mọ ọjọ́ àná bíi wèrè ojú àbó kí ni màá sọ fún mi ẹ̀yin gangan fún ayé ẹ nírántí pé ìlẹ gbàgbé fún mi o ogun burúkú ni ìlú àmà tó rí òkè má jọ má jẹ́ kí Daddy Ṣókí pa Chris Brown mọ́ mi lọ́wọ́ Ọlọ́run jọ bá mi tọ́jú Ronaldo bẹ́ẹ̀ ìyẹn lèèyàn máa lọ máa gbà ẹ wo ogun tó sì wà nílẹ̀ ó sì ṣe fi wé mọ eléyìí máa tó ṣẹ́ ká má fi mí kún. social media. Ah, <laughs> eh? <laughs> gist lọ́ba gbé o nǹkan tí mò sọ yìí kódà Túndé Ẹ̀dùn ti gbé eh. máa lọ́ba yín wádìí tiẹ̀ wá máa kà fún máa róbìnrin máa lánàá ha ha ha ah, ẹ wo kéèyàn má fọwọ́ rẹ̀ fa wàhálà ìkíní ìgan tẹ́yìn kó gbé jáde ẹ̀wọ̀n kó ṣe rí ta ló mọ nǹkan tó pò pọ̀ ọ̀pá ló mọ nǹkan tó pò pọ̀ wọ́n ti po wèrè mọ́ wèrè wọn á lù wá fún wúwo torí pé olúwẹ̀ ń wọ̀ wọn olóòmọ́ máa olóòmọ́ ṣẹ̀ṣẹ̀ ní kí yóò máa tètè rọmọ bí ní bàbá. VGC. mo ń sunkún gidi ni o. àti ajégúnlẹ̀. mo ń ké gan ni o mo ń ké ó dùn mí. tọ́mi wá ọmọ yìí ò lè bímọ mọ́ ọlọ́ọ̀ aṣojú èmi àti ẹ̀. sister. Ṣé wà? Okay o. Ṣé ọ̀rẹ́ mi àti ìyàwó ẹ̀ ṣé wọ́n tọ́jú yín dáadáa? Wo ni béèrè? Wọ́n kúkú gbìyànjú, wọ́n ṣe wọ̀n bàtán lè ṣe. Nice one, nice one, nice one. Ẹ̀bọ̀ bẹ́ẹ̀ ni, Dọ̀tun, wò ó, ìwọ ni mo ní bá sọ̀rọ̀. Kí láǹfààní ọ̀rẹ́ tẹ̀yìn méjì jọ ń ṣe? Tí lè yín sòtọ̀rọ̀ wọ́n ní tí ojú bá ń ṣe ìpín èèyàn máa yọ ìpín yẹn kúrò á fi hàn ojú ni pé gbòókọ tó ń ṣe ò dáa kí lè àǹfààní pé ilé wà tí kò sọmọ níbẹ̀ bá ń bèrè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ ṣé inú ẹ̀ ń dùn wọ́n ṣe máa ń dákẹ́ rọ́rọ́ ni. ọlọ́run ló ń ṣọmọ every test tani ní ṣe medically àti ṣe kódà advanced test àti ṣe and it all shows that we are both medically okay. So kí ló kú tá à ń wá kàkiri? Ẹ wo mi ò sáyé jọ́là kọlu kẹ̀kẹ́ o. Come on. Ah. Sista náà wá bí o ṣe máa dá ni. Ṣé o understand? Mo dẹ̀ mo appreciate yín sis. Ọ̀rẹ́ mi àti ìyàwó ẹ̀ àwọn náà wọ́n ń try gan-an. Wọ́n ń try gan-an. Ṣé mo ó dàbí kí a sọ ẹ jẹ́ kí n sọ pé adìyẹ wọn ń làágùn. Irun ni kò ì tí ì jẹ́ ká mọ̀. Ṣé o understand mi? Ẹ kàn ní sùúrù dẹ̀. Dọ̀tun Dọ̀tun ṣé ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ máa jẹ́ kí n wí? ẹ mi ò ní pé wọn gbìyànjú àmọ́ èmi náà ń gbìyànjú tèmi tí n bá pe tọ̀mí wá pé tọ̀mí wá wá jẹ́ ká lọ gbàdúrà tọ̀mí wá máa wá excuse fún mi ni tí bá ti ní kókè fi àdúrà lẹ̀ tí mo gbé àgbo wá èyí tí mo sì gbé wá ń sìn kò gbà lọ́wọ́ mi o ó kọ gbogbo ẹ̀ sí mi lọ́wọ́ ni ó lè sọ fún mi pé wọ́n make effort what kind of what of the making ìgbà tó ti ṣe ti tó ti ṣe ti ti olóyìnbó wọ́n lè tún jẹ́ ká tún ṣe mí ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká ṣe talágbo kò kò kò ìyẹn ò ní pé kíyàn má ṣe rere láyé náà ìyẹn ṣàgbé gbogbo gbèsè tó bá yẹ kó gbé ni. Oh, sista ṣebí èmi ṣáà ń gbàgbọ́ lọ́wọ́ yín mo ṣáà mọ̀ ẹ̀ dẹ̀ kì í ṣe gynecologist ẹ fìyàwó mi lẹ̀ ẹ má ọ̀rẹ́ please start to jam o. ọkàn sọ bẹ́ẹ̀ ni wọn ò lè fìyàwó ẹ sílẹ̀ ìwọ ń but tọ̀míwá ò gbàgbọ́ náà ó yẹ kó you understand me. it's okay it's alright jama sọ nǹkan mi. sis ẹ máa rè màá màá bọ̀rẹ̀ mi sọ̀rọ̀. ṣé mi lè ṣe fún. màá bọ̀rẹ̀ mi sọ̀rọ̀. bí hmm. o bá wọn bí o wọn fẹ́ wọn fẹ́ rí grandson ni o. mi ò dẹ̀ fi yẹn bú wọn. <laughs> Ah. kò sí ní tọ́wọ́ ẹ̀ràn a ní ó de kínní òre bàbá ní kò ṣe nǹkan àfi ká tún wá tún ṣe lọ́dún kẹlẹ́dọ́ lọ fẹ́ mọ ṣe. òun hmm. rèé sìlíńdà tá a ní òde òun òun kò ní yí. Ah! park park park park park park park <laughs> mo ti ń gbòòrò ọkọ̀ yìí náà mo ti ń gbòòrò ọkọ̀ yìí náà ẹ wá wà ẹ lọ wà ẹ lẹ wà ẹ yẹ kàtà yà ẹ yẹ oníbọ̀mọ̀ mi lọ́wọ́ ìrìn àjọ mi <laughs> ẹ lẹ wà ẹ lọ wà. ẹ wo ohun nìyẹn o bá ṣe sọ sí ni kẹ jẹ́ kó wà o ẹ jẹ́ kó rí yín pé o ẹ má pé kẹ tó pè mí o bọ́dọ̀ òjò ṣe mọ́ pé mò ń sọ fún yín. Ah, ah, eh, tó ní mọ́tò yóò wà tó ni o n bá fi gbé yín yẹn tó ní kàn wà tó sí ni ìkórè ló ń ṣe mínísítà lọ ni n bá fi gbé yín. mọ́tò wọn gbé ta ni orí yín ti burú o ẹ ríyàn sọ fún yín mo ti sọ tara mi jọ. adọ́rẹ̀ madam. ẹ wo ẹ wo kò ní bàjẹ́ kò ní bàjẹ́. omi kí n máa bá àlejò sọ̀rọ̀ kó o máa lanú lẹ́bi ajá mi lọ́pàá kó o máa wò mí ó ti ṣe freedom o torí kò sí ní tó o máa o èké ló máa o. orí sìnínda yẹn ó yí ni. ta ló ẹhẹn kí ni bàbá tọ ibù hmm. ta ló yọ. ta ló ta mi. sẹ̀ tiẹ̀. kó ṣe mi jọ parí ọ̀rọ̀ ayé ẹ̀ sí ọ̀bà o. Darling. Darling. Babes. Hello. Hello, madam. Ah, báwo ni Uh, ẹ ló sọ̀rọ̀ Ayọ̀dé báwo ni ṣáwá? Hello, sir. Yeah, báwo ni? Aha, kí lẹ ló ṣe mọ́tò yẹn gangan? Ah! Ẹ sá! sẹ́rí mọ́tò nígbà tí bàdá fi máa gbé débí èéfín ni wà ní o ó ṣe èéfín gbogbo ọgbà tí gbogbo ẹ bọ́lẹ̀ báyìí ni ẹ wò mí ká má parọ́ ọkọ̀ yìí ti lọ o kó nọ́ọ̀kì ló kù. wow ah, ìyẹn ga o kí la fẹ̀yẹ̀ sí báyìí sìn. tọ́lọ̀ bá ti dà báyìí avenge la máa ra ó tẹ̀ tí nọ́ọ̀kì ní ká sọ avenge la máa ra sà ah. àfi ká ra avenge sà. <laughs> ṣé nǹkan tó le tó yẹn ni half engine ah, eh, àwọn obìnrin ṣàbọ̀ ṣe máa ń lo mọ́tò mọ́tò yẹn gbáwó ní anyway um, ìyẹn máa tọ́lọ̀ báyìí sìn. three hundred thousand naira ní sa kọ́lọ̀ ń jẹ́ àbá bẹ́ẹ̀ gan ni o. ní half engine. kò tẹ̀ tí so mọ́tò ń bẹ́ o. Eh, ló gangan ní full engine. ẹ sàbí ìlú tìrí ni kọ́lọ̀ kó sàánú fún wa olùwà tó gbowó kìsálẹ́ ní ọ̀sìn náà torí ẹnu géètì ẹ bá oríṣiríṣi ló ń tẹ̀ àbí sùúrù sá tó bá jẹ́ tọ̀nà pé kí n half edge but ṣé shop ṣọ́ọ̀pù yẹn máa wá kẹ̀ṣà. okay no problem um, what you do is um, send the account details sí mi ní ṣọ́ọ̀pù mo ṣe dé lórí fóònù. ẹ lẹ́sà ẹ. forward ẹ̀ sí mi anyways so that màá léwà double shot tó fẹ́ kí n send ẹ̀ sí mi màá send owó yẹn sẹ́. ẹ ó dà sá. but mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kan ni o mi fẹ́ gbọ́ pé ẹ tún ṣe àfẹ̀yìn tán sìn ẹ máa tún ní ẹ clutch ìdàkọ̀kọ̀ ìdàgbogbo tán pátápátá ni kò ṣe. Eh? It's all right. ó dà aṣọ aṣọ aṣọ dùn báyìí aṣọ dùn mi kọ́kọ́ já pa mi babes. Um, mechanic, pé ọ ó dà ó ti ń pè é pè é pè é pè é pè é mo àfọ́ọ̀sì láti gbé. ẹ ó gbé mẹkáníìkì pè mí. náà ó ṣàlàyé tó ṣe mọ́tò ẹ̀ ó ní ẹ́ńjìn ti knock pé ó máa ra half engine in fact bàbá yẹn try ó ní odidi engine bí abiy eight hundred k ni pé but half ẹ̀ amari yẹn bí abiy three hundred pé ó máa arrange ẹ̀ bákan bákan so I felt that was um, I just felt it's not too bad you know, anyway so mo ti transfer owó yẹn sí. ẹ o ṣe kí ni. mo bẹ sanwó engine so say thank you to your baby. o sanwó fún mm. ah, ah ṣé mo rán iṣẹ́ ni ṣé mo ní kó bá mi sanwó engine ni. o get mo ti mo sọ. kí lè tó ìfúnlọ́gbọ́ kí lè tó ní trust issue báyìí náà kí ló ṣe é tó fi ní trust issue it is wrong kí ló ṣẹlẹ̀ gankan ṣé mo ní kó bá mi send owó sí ni. mo gẹ̀ mọ́tò ẹ̀ tó bàjẹ́. ẹ mẹkáníìkì èmi kọ́ ni mo pè ó ń pè ẹ́. ó pè mẹkáníìkì yẹn ó pè é because fẹ́ mọ iye tí tí mo tó tó tó tó jẹ́ bóyá ó yàtọ̀ sí nǹkan tí mo sọ fẹ́. ẹ jẹ́kí fóònù ẹ̀ làwọn arí receipt calls. no má sọ ọ̀kan tó ṣẹlẹ̀ fún mi ó wrong kí ló dé kí ló dé ṣé mo ń ránṣẹ́ ni ta ló ní kó bá mo sẹ́ndì owó ẹ mo sẹ́ndì owó sẹ́bi mo sẹ́ndì owó sísì. ṣe nísòro láti get me right èmi kọ́ ni mo pè é òun ló ń pè fóònù ẹ. mo ní kó má ṣe bẹ́ẹ̀ ṣé mo ní kó kó sẹ́ndì owó sí i ẹ káàbọ̀. kí ló ń tó send owó sí ẹ kí ló ń tó send owó sí oh believe me nìyẹn oh believe me because tẹ̀mí sọ and it's wrong you don't do that Don't tell me mama mama don't, don't, don't. come mama don't tell me don don don't tell me mama don't tell me na what what don't do in my don't house. something kúrò bọ́ ẹ ṣe wrong. ẹ máa lọ kẹ́kọ̀ọ́ sí lọ kílẹ̀ dúró ṣe wọ́n jẹ yín lówó ni ẹ dẹ̀ máa lọ ẹ dẹ̀ rè dúró síwájú ọkọ mi ẹ máa lọ ẹ kọ́ sí lọ́jọ́ alábòsí òsì ọgbẹ́nu àfìsórí wọn rìn kiri oníranù ẹ wo bọ́lájí nǹkan tó wàá fún mi ní owó yẹn lé mi ṣe ó kàn wọ ẹkú ọ̀nà lásìkò àjọ ìlẹjọ. ẹ bó ṣe wù mí gangan gangan nìyẹn bó ṣe wù mí nìyẹn bọ́lájí ó máa fún mi lówó yẹn bọ́lájí ó máa fún mi lówó mi. ọlọ́run bẹ̀bù tó ń dùn nù ẹ mo fi bẹ̀ please just let me go. I will not let you go I will never let you go. ṣé wàá lọ lówó ṣé ṣé ṣé mo ní kó fún un lówó ṣé mo ní kó fún mi lówó má gbé mi lọlé mi ò gbà mi ò gbà mi ò gbà ó ń gbé mi lọ ẹ gbà mí o ó fi gbé mi lọ ọ̀gá madam ti dé. bọ́dọ̀ òjò. Ah. Ah. Ah, eh, eh, madam. kí ni gbogbo ra dáadáa ẹ ẹ̀gbọ́n nu ṣé ń ṣe é ní abẹ́ ń ṣe eré. mo ń ṣe mo ń ṣe kí ló lè tó bẹ́ẹ̀ madam kí ni kò lè tó bẹ́ẹ̀ àtìgbà tọkọ mi ti send owó sí yín ni mo ti ń pe nọ́mbà yín tí fóònù yín ò lọ ẹ̀yin ò mọ̀ pé yẹ kẹ́ pè mí padà kẹ́ send owó sí mi ṣé mo tiẹ̀ ní kó send owó sí yín directly ni. ẹ má bínú ẹ má bínú ṣé bá a ṣe sọ̀rọ̀ tán báyìí mm. bá a ṣe sọ̀rọ̀ tán ni fóònù mi kú mẹ̀mí náà ti ń wọ́nà àti pé yín fóònù mi ló kú. fóònù yín kú ah. ẹ̀yin ò mo ti ń gbìyànjú àti pè é fóònù yẹn ló kù sẹ́rí nbà tún wá ṣáàjì ẹ̀ sẹ́rí bí wọ́n ti ń ṣáàjì ládùúgbò pé wìrì pọ̀ mẹ́ wọ́n lè palẹ̀ fóònù olúwa rẹ̀ mọ́ ọlọ́mọdé àní kò ṣe dáadáa èmi ò fẹ́ kí n máa ṣáàjì kí n máa dúró bẹ́ẹ̀ mo láwọn kankan kí n bá ti ṣe tán màá kọ́ lọ sáré ṣáàjì màá pè yìí. fóònù tán máa jí lọ́dà. ọ̀rẹ́ ah, ọmọ sẹ́kítà náà ní èpo ògì. kí ni wọ́n máa palẹ̀ mọ́. <laughs> mo ń a ní kò síná lórí sẹ́rẹ́ ẹ̀gbọ́n mi tí mo ń wí ládàárọ̀ yìí ni kò síná lórí ẹ̀ ni kò síná lórí ẹ ó kú bá ìjì ó kú jẹ ìjọ lọ́bọ̀ sùn báyìí ó kú bọ̀ ni kò síná lórí ẹ. kò síná tẹ̀lé fi ṣáàjì kò sí kò lè síbi tẹ́sí lè ṣáàjì. ṣé ibi tá a ti ń ṣáàjì sí àná ń jí fóònù lọ ń ah, ah, ah, bẹ́ mi ọ̀fẹ́. bọ́dọ̀ òjò ṣé ibi ṣe wà yẹn tẹ́lẹ̀ ya wèrè yẹn ẹ ya wèrè tó máa lo èmi fún àmì mo tún wà ya wèrè ju màálù lọ. ẹ ṣe. owó ni bíi transformer ni mò ń gbèrin kiri. èmi ò wá ní kóòdù o ẹ ní kọ́ọ̀dù ní ọdún kọ́ọ̀dù tẹlẹ fi ṣáàjì ẹ ní ọdún kọ́ọ̀dù. ẹgbà. kò sí eléyìí o kò sí tèmi bẹ́ẹ̀ o kò sí kọ́ọ̀dù tẹ̀ bẹ́ẹ̀ o. ẹ wá mọ́mọ́ ẹ ní sùúrù ṣé bẹ́ẹ̀ sọ pé orí yín ò pé orí yín burú yẹn ó yá òun rè ó yá yá yá yá òun ni òun ni òun. ẹ fi sí. ẹ náà fi sí fúnra ẹ lè wẹ fi sí. Hmm ẹbísí kò lè wọ. ọ̀dọ́ òjò. ẹbísí kò lè wọ. ṣé wọn kàn ń ṣe èrè. ẹbísí kò lè wọ kọ́mọ́sà ti fẹ́ ni. ẹbísí kò lè wọ. ó yá yá yá yá yá. ó yá. ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ká transfer wọ. ní tí ò pé yẹn. ó yá hmm. Hmm. kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wò mí fún ó máa ṣáàjì ń sìn ẹ máa transfer owó mi ẹ̀yin ò lè burúkú alọ́ọ̀nì lọ́wọ́ gbà ẹ̀. kálíjẹ̀bù ni báyìí màá ní jẹ́. ẹ má bá mi lọ́jọ́ òsì o owó mi ni kẹ́ transfer kí n má bá tèmi lọ ibi ẹ̀ mo ráàyè kí n má bá yín lọ́jọ́ òsì mi báyìí ni. ẹ eh capital letter mean what? Pelumi, how are you? Fine woman with the boss babe. Kí ni problem yìí? Mo ti sọ fún times down for now pé kẹ́ jọ ń tún ìtọ̀ lọ́hùn. Kẹ́ mú bí ṣe máa bá mi sọ̀rọ̀. Tọ́mọ mi bá tiẹ̀ tún wà pẹ̀lú mi. Ó dá má bínú. Àti mò ń bọ̀ mo bẹ̀rẹ̀ fruit ball ẹ má wọrí mo wà òkè mo wà òkè mo sọ fún yín pe mi ò fẹ́ tẹ bá mọ̀ pé ẹ ní nǹkan rà ẹ jọ ń torí Ọlọ́run ẹ ṣàyẹ̀ pé ọmọ mi ń ṣe lẹ́sìn ẹ má disturb ẹ lè padà wá létà. mo rí kó dàbẹ̀ nípo ní mood swing ṣé kí n padà wá. ẹ padà wá. ok máa padà wá. pẹ̀lú mi bye bye. eh let me see your assignment. o busy. oh wonderful clap yourself you are improving every day. <laughs> oya take. Uh, eh, lẹ́kì ń béèrè question kan lọ́rẹ̀ má pé bí àyà rẹ wà lórí ìjókòó kó o bá máa lọ ẹ létí nígbà mẹ́gbàá dání ni ọ́ jọ jáde láàrin mi àti rẹ kọ́lọ̀ mélòó wà lára Nigerian flag. There are three colors. Oh, wonderful. Green, white, green. Clap for yourself. mo rò pé o ní gbà ní ojú rẹ báyìí máa lọ ilé tí ni ó mọ̀ pé inú inú kí wọ́n mọ kó sí brain rẹ̀ mo rò èmi tí ń gbó lọ́ọ̀yà rẹ̀. ẹ no no no no teacher ẹ jọ nítorí ọlọ ẹ má bínú o ẹ bá mi tún question ẹ sọ. ẹ ṣe rí ẹ kò lè yẹ yín ilé yẹ yín àti ẹni ìmọ̀ táàpù lára ọmọ ìdí ẹ̀díẹ̀ inú ń bá kọ́ ni mo kàn béèrè pé kọ́lọ̀ mélòó wà lára Nigerian flag orí ẹ̀gbà green white green alrighty. ẹ ní sùúrù kọ́lọ̀ méjì péré ló wà lára flag green and white yes it's just two colour. green àti white. ẹ ẹ right ẹ right ń jẹ́ kí mi kọ́ bá a mo rè pé mo rò pé ẹ̀rùn pé ó máa kọ́ pé green á pé white á tún pé green ìyẹn lè jẹ́ kí agbèsè ra wọn bá ẹ̀ má bínú ẹ̀ má bínú. ẹ jọ ń tu ìtọ̀ lọ ẹ ṣe mọ̀ pé mò ń tiraka gan láti sanwó yín ni o. owó yín máa fún náà. ẹ mọ̀ nǹkan tẹ́ ń kọ́ ọmọ mi o nítorí ọjọ́ tí mi ò bá sí ń bẹ̀ o torí òun lè ń pe kọ́lọ̀ nàìjíríà ní kọ́lọ̀ mẹ́ta yìí. ẹ̀yin ẹ má wọrí ọlọ́run á tiraka yín òun náà ìjọ ọmọ yìí ṣubúlẹ̀ nílẹ̀ kọ́lọ̀ kó ṣàánú èèyàn ni ẹ̀yin má fọ. let's go to next subject oral english. ìbáṣetọ́ kí wọ́n bá yín wá nǹkan tó bá tutù dáadáa. ẹnì ṣé wù. Ah. Ah. ẹ jọ jàre ẹ má bínú ah. ọ̀rọ̀ owó ni tí mi ò bá tètè lọ bá obìnrin yẹn bẹ́ẹ̀ yanjú ẹ̀ á dàbí rù èmi náà lè má rí tèmi. ọdún náà ìgbà tí èmi fúnra mi ti rí pé ọ̀rọ̀ owó ni ló jẹ́ kí n ra mẹ́lò ẹ̀ gẹ́ẹ̀tì <laughs> but nǹkan kan ò yé mi ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn náà ṣì ni. àṣùṣùà oh. tọ̀tẹ̀ wá bù àyà o tọ̀tẹ̀ ilé kíkà o three hundred thousand lágbà lọ́wọ́ ọkọ̀ ẹ̀ta la fẹ́ fi ra fẹ́ jì èmi náà ten thousand ni mo rí ten thousand ló fún mi tí mo rí. ẹni three hundred k. bẹ́ẹ̀ni tá a la fẹ́ fi ra fẹ́ jì ẹni ò bá ma bí ẹgbẹ́ ti là á sáré kú. ẹ̀yin nìkan ten k. bíi ó ti yé mi bíi. ẹ má parọ́ kí ló ṣe mọ́tò yẹn gangan. plọ́ọ̀gì lásán ni. ẹni pé. plọ́ọ̀gì lásán ni plọ́ọ̀gì. plọ́ọ̀gì plug two five. Only one five mọ́ra. Eh? <laughs> plug one five lẹ́ra eh? lẹ́gbà three hundred k ah. three. Ah. kàràkó ti jáde yóò bá tètè máa bọ́ sí màmá rẹ̀. ọ̀rẹ́ ti yé mi ah. automatically bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fẹ́mi náà nìyẹn tẹ bẹ́ẹ̀ máa ń gbà mí nìyẹn àbí. báwo wá ni ẹ̀yin tèmi ẹ mọ iye kọ́sọ́mà mm. tẹ́ ń bá mi kó wá bí lóríṣiríṣi ipa pọ́ máa wo àgbọ̀dọ̀ pọ́ mọ̀ gbèrè bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ síbẹ̀ fún yín tilé ń tọ̀dọ̀ yín tí kì í bá ṣe pé ṣe ẹyin dáa ni eh. Eh, ẹ understand ẹ fi gbogbo àwọn tí mo ti kó wá sílẹ̀ sẹ́yìn if not so customer mi lélẹ́yìí tó dẹ̀ wá òkè gan ah. tí wọ́n pe ṣe ẹyin dáa ni mi ní gbé mi ní gbé mọ́tò ẹ̀ wá bí o. Ah, ah, ẹyin ẹ gbàgbé ẹ gbàgbé ẹ jẹ́ gbàgbé yẹn ẹ já lọ fíìtì fíìtà tọ̀dọ̀ yín ká lọ rà. èló wà ní fíìtà báyìí. Eh, three thousand ní fíìtà one thousand ní owó mọ́tò ìrẹ́dà ìrẹ́dà o. eight hundred naira ní fíìtà one thousand two ní original bike tó máa gbé ẹ lọ gbé ẹ bọ̀ three hundred naira ó jẹ́ lò. one thousand five. mi ò gbọ́. one thousand five. one thousand five. ẹ ká kú. ẹ dá rárá ẹ ká kú. kì í ṣe pé mo ká kú farabalẹ̀. ẹ fẹ́ àkọ́dé náírà sí ká mójú kó o bẹ èmi fúnra mo pé efcc wà wúlò. bẹ́ẹ̀ni sàn o lè rí ṣé o mọ̀ bí mo mọ̀ calculation ah, ah. gan. mo mọ̀ mo mọ̀ ìfúnra àkọ́dé náírà sí. mo mọ̀ calculation pa. <laughs> gbà. Ah, ah. èlò tù rè. one thousand two hundred. owó fítà nìyẹn tó bá ti dé màá san three hundred naira fún ọ̀kadà máa tó bá gbé ẹ ló gbé ẹ bọ̀ tó bá dẹ̀ wọ̀n ẹ kó di anything pẹ̀lú ẹ three hundred naira ni mo máa fún. ẹ ti máa wú ẹ máa wọ ẹ san one thousand ẹ san one thousand naira sí owó mọ́tò ìrẹ́dà wéré ìrẹ́dà kọ́ ọ́ tẹ̀sẹ̀ rìn ní ọ̀rọ̀ fún alówó mọ́tò. gbàwèrè ni bàbá ìṣá. Um, ah. Thank you. Ẹ ṣé gan ni. Um, ṣé ẹ ní need anything apart from money? Ah, no, no. Mo wá kì. Ẹ ṣé Thank you. Ṣé ẹ mind can keep me in the company? Well, ah, kò sí problem. You can join me. The earlier the ṣé bẹ́ẹ̀ sọ fún yín láti ẹ̀kan pé outfit yín nice. oh thank you mi kàn like láti máa wà simple sometimes. Uh, my name is Adejoke. oh um, Bolaji lorúkọ tèmi. yeah I know I know. and nice to meet you. yeah it's, it's my pleasure. Yeah. Yeah, shade yín nice. thank you. ah ah. <laughs> ah, ah sísá mi báwo ni. Ah, àjọkẹ́ jókòó jókòó jókòó jókòó. Ah. sísá láàrin èmi àti ah. ẹ̀ ládéhùn ẹ̀yin lẹ́pẹ́ gbẹ́fẹ́ rí mi mo ti wà ń bí sin over two hours ẹ̀ tí dé ọ̀pọ̀lọpọ̀ this young beautiful lady don keep company. Eh? àbúrò mi òkú ní bínú sí mi ni ṣé bíbí tí mo lọ ni ẹni tí mo lọ rí mbẹ ò tètè rí ni. Eh? lẹ ṣe gbé mi náà tí bá ní kí n gbé kọ́ọ̀lù tí mo dẹ̀ ṣe wà ń bẹ̀ báwo ló ṣe máa rò wọn náà máa rò pé àmọ́ ah, ṣì wá bí tí mo ní ṣé màá ní pé mò ń bọ̀ ni. ẹ o sísá eh? ẹ kò tiẹ̀ sí táìmù actually mo gan kan jù gan. it's alright um, it's alright yes um. èmi mo ní mo fẹ́ rí ẹ lóòótọ́ um. ọmọ ọ̀rẹ́ mi ni ah, ok wá o lórí ọ̀rọ̀ ẹ àti tìyàwó ẹ ni mo ṣe pé ẹ ọ̀rọ̀ yẹn wà bit sensitive bí a kàn tẹ̀ no we don't have to To bring to my help we're out òun náà lélẹ̀. yeah. Um, she's a gynecologist. <laughs> just hold her. A doctor? She isn't. She's not a doctor. She's not a gynecologist. She isn't. Èmi ò kúkú mọ ẹni tí nǹkan ṣe láàrin wa àti ìyàwó ẹ̀. Mi ò lè jẹ́ kọ́rọ̀ yín sún mi, kò ní rẹ̀ mí. Àwọn Yorùbá dẹ̀ máa ń sọ wípé, ẹni tó bá dákẹ́ ó ní sí ẹ̀ ń bá dákẹ́ o. Bọ́lájí wo ọmọ rẹ ni ọmọ dáadáa ni mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà. Yeah. Kò tí ì yẹ náà. <laughs> What are you insinuating I All right, I will make you understand. Má láyé wo tó bá fẹ́ jọkẹ́ tó fẹ́ sínú ilé mi ìyàwó ò ní mọ̀ ń pẹ́ ikọ́ tá a fẹ́ kó ṣàti wá lọ́wọ́ ni. yes. sista kò lè work ẹ̀yin fúnra yín mọ̀ pé kò lè work see sister. let me tell you I am a faithful husband Sir. and I. Sir, I will be a faithful second wife to you. That's a promise. Uh, you heard her. Ìgbọ́dọ̀ wọ̀ díẹ̀ lọ́wọ́ ọkọ náà jẹ́ kó lọ sákìtì lọ́jọ́. Ó mọ̀ kankan tiẹ̀ o you are still naive just sit down there. ṣùgbọ́n jẹ́ kí n bá yín sọ tọrọ you tẹ̀ sọ èmi ò fẹ́ please mi ò fẹ́ now. sọ náà. wà á ṣòfòṣòfò ìbímọ láyé eh, eh, how does that stop you from being loyal to your wife it changes nothing adika ti bí kóṣokóṣo àti bímọ ní kó lọ́mọ láyé gbogbo nǹkan ẹrí tí mò ń sá kiri Mo náà. ọ̀rẹ́ ti àṣẹ ṣé bọ́mọ̀ rẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ yín. ẹ ẹ máa ń lọ àwọ̀ jẹ́ kí n bá ọwọ́ àkọ́kọ́ tẹ kó fi kó fi ọwọ́ wọ́n sọ padà sílẹ̀. Hmm? Hmm? one man one wife. sá màmá rí. Bọ́lájí. sista má rí. Bọ́lájí. Ah. what is wrong with him? kí ló kí ló ń ṣe Bọ́lájí náà? èmi sọ fún Bọ́lájí kan tó máa ṣe náà wọ̀n ṣe kò possible. Ah, nǹkan tí bá sọ òun ló máa ṣe Wo, Jọkẹ́ fọkàn rẹ balẹ̀ eh just be at peace with yourself because i'm going to make this happen kò bọ́ sí èmi ah, kò jọ. Ah, ẹ jọ ẹ make because i'm feeling insulted already. no no no no uh, no don't feel insulted gbogbo nǹkan tó bá ṣe ṣàfihàn mi èmi mo ṣe fún ẹ at the end of it all ìkọ́ta fẹ́ ó máa jẹ́ tiwa all right thank you so much Oshegoni. Oh, this is nice. Wow. Wow. Wow. We like finishing it. are intact? are intact? Ah. Ṣé èèyàn méjì máa dúró sí yẹn? Ọ̀rẹ́ mi méjì máa dúró sí yẹn ẹnu tó wá nìkan monday but ẹ máa láti wá mannequin tó mannequin torí ikùn tèmi ó ń bẹ́lẹ̀gbẹ̀ tiẹ̀ ni ṣe bá ṣe bá mi gẹ̀ tẹ̀ fún. ẹ bá tiẹ̀ dá lóhùn ṣé ọ̀rẹ́ ẹ̀ lọ sùúrù no this is nice. no ah, òfin kú wo oorun o. Yeah, this is nice. That's all. Hold on. Wow, material yìí record raw material. Ah, ó ju àwọn àpòṣe ìgbà yẹn tí <laughs> but ó nice ó tẹ̀ láì bẹ̀rẹ̀ so aṣọ mi kọ́. um, okay, wow wow this is it Oh go go Niel! Oh Niel! that's it that's it that's it beautiful. perfect nǹkan tí mo láì jùlọ ni pé ẹ ti ọmọ fi tíì mọ rẹ. ṣọlá aṣọ yìí wá fẹ́ mọ bó ṣe rí it's the first time See, tí n máa bá yín ṣiṣẹ́ but ẹ̀ àná ìgbàgbé. What's on here? Only Onínànà. Yeah, I want right. uh Beautiful. Beautiful. Wow. Beautiful. Ṣé ó dàbí ẹni pé wọ́n bí mọ́ <laughs> fine. Ó fine. Ó fine. Ẹ bá fine. So ló ní bí wọn. Four hundred and fifty thousand. Ah, that's good. Ṣé ṣé wà ókè? Ẹ ò gbọ́ àwọn tó ni kò kí n ṣe pé èlò lẹ́rìn tí bíbá ẹ̀ as in èlò ni aṣọ ọwọ́ yín. òun náà ni mo sọ fún wọn sá four hundred fifty thousand naira. ṣé ẹ wà ókè Ah, kí ló tẹ̀ ń ṣeré four hundred fifty thousand ní kẹ́ni ṣe lè. owó nǹkan tó mú dání ni. Ah, Bọ́lájí gudro ah, ẹdro four hundred fifty thousand ẹ̀kan wò mí aṣọ tẹ̀rí lọ́rùn mi yìí twenty three thousand ló parí ẹ̀ ọdún originally twenty two thousand ni but mo fún ọmọọṣẹ́ kílókọ ọwọ ẹ mo fún ọmọ yẹn ní one thousand naira torí kó jẹ ọmọ tó gùn sí mi. sorry sir ta ni tẹ̀ ń sọ yẹn. Ah, ah, ẹ tó ń pè á télò ẹ ní télò télò. designer la wa designer la wa. télò ẹ ní mọ̀sọ́rọ̀ ah, uh-huh. ìyàtọ̀ wà láàrin fàlà àti fàlẹ̀. kí ló ń sọ ìyàtọ̀ wà láàrin. mo wo nǹkan tó ń ṣe gbogbo finishing. so mọ calculation ni bọ̀bọ̀ yìí. Um, sir ẹ má bẹ̀rù sir. ok ẹ̀yin náà rí àbí. Oh, no wonder no wonder mi n bọdọ gba yín gbé aṣọ eh. kẹrin gbogbo eléyìí bẹ sa. àbí nǹkan ṣe lọ́wọ́ yìí ṣe okun eléyìí ní kí ló dé. ìyẹn kọ́ ni mò ń sọ sá ẹ lè fi màtíríà yẹn wélé tọ́kì màtíríà lélẹ̀ sá. rárá chicken màtíríà lélẹ̀ yìí náà chicken màtíríà ni. friend mi máa wà embarrass wa mi. no calm down. Eh? ó wà láàrin fàlẹ́ àti fire. Okay. ẹ wà wo fitin ẹ wo finishing ẹ bó ṣe rí bọ́lájí sọ wà ókè wọ́n farabalẹ̀ wo tiẹ̀ ó gbẹ ní owó ní owó dùn ni. mo ti já kúrò ń bẹ ṣé torí ẹ wú. omi tún wà ń bẹ wọn finish ẹ bẹ dáadáa. ìyàwó wọn mọ quality. ìyàwó mi ló ń eh, ṣe mi ìyàwó dẹ̀ mọ class ó dẹ̀ mọ ọkọ oh. tó ń fẹ́ fún mi. please don't come here to embarrass us. wọ́n náà wo nǹkan tó wọ̀ wọ́n náà wò wọ́n náà wò finish wọ́n náà wò ní things. ẹ tẹ̀ ẹ bọ́lájí so Tọ̀míwá náà ló introduce wọn sẹ́ńbà. Oh yes. Wọ́n nice gan. Ìyàwó mi mọ class, ó wà classy. So ó like ìkan tó bá ń speak class at the same time. Do you understand? This speaks class. Ah, ni wọ́n ṣe máa ń lè ní four hundred and fifty. Ah, Máma bá mi sọ ìpè mímọ́ calculation calculatively aṣọ yóò lè ju thirty five thousand lọ. Turkey material. Ẹ eh, ẹ eh, chicken material lélẹ̀. Thank you sir, four one. Bọ́lájí. Are you high? seven eight. Wọ́n mú bá sọ̀rọ̀ náà. seven eight. yes sir one three five six. one. roughly five, six. are you true? Sent. Oh, thank you, sir. Yeah. It's all right. Uh, Ah. ṣo máa nílẹ̀ ọkọ̀ kò tẹ́ fi test ẹ̀ wò. wọ́n máa kó bá wa nínú mọ́tò jálọ wọ́n máa gbé wa nínú mọ́tò náà rẹ̀. you say let me tell you one thing that one you can understand. yes sir. mo ko quality ó matter nǹkan tí wọ́n bá ṣe. material àti special. nǹkan tí ìyàwó mi bá fẹ́ lóye kí wọ́n bá fẹ́ ìyàwó mi lóore mi lóore pé mi lọ́kọ̀ wọn ló recommend yẹn fún mi. please keep up the standard. thank you sir. i love what i'm saying. ìwọ́n kò lè máa wọ́kọ̀ tà sọ kó lè máa máa fi wé nǹkan táwọn àwọn náà. ìṣí sir. madam nice gan. My prescriber àwọn supplement kan fún yín sí ẹ máa lò fún two weeks so lẹ́yìn tẹ́ bá ti lò tán ẹ máa padà wá a máa ṣe same test fún yín reason ni pé uterus yín kò strong tó so àwọn oògùn tí mo fẹ́ kọ fún yín àwọn ló máa jẹ́ kí ó strong dáadáa ìdí tẹ́ fi máa tún test yẹn ṣe nìyẹn. dókítà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìṣàánú mi ṣé rí ọ̀rọ̀ miscarriage yìí ó ti ń dá wàhálà gidi sílẹ̀ láàrin fámílì ọkọ mi àtẹ̀mí ẹjọ ìràn mi lọ́wọ́ o oyún ẹlẹ́kẹta tó máa wálẹ̀ lára mi lélẹ̀ ẹjọ o. ṣé nǹkan tí mo sọ fọ́nì ní dókítà ṣé ìfi mi ṣe yẹ̀yẹ́ ni. madam ẹ má bínú kò fọ́nì ah, patient mi kan ló ṣe ẹ̀gbọ́n mi ọ̀sán pẹ̀lú mi so nǹkan tí mo sọ yẹn náà ni kẹ́ ṣe in two weeks time ẹ padà wá a máa ṣe tẹ́tí ẹ kàn make sure pé lògùn yín yẹn so ẹ̀yin náà máa gbọ́ ẹ kàn ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe ṣe gbọ́ after two weeks ẹ kàn. Hmm? Okay, bye bye. Ah. Ah. This is really hello madam yes mo ti rí ẹ ṣe gan. ah hold on, gan ni sir. ah olú àlọṣe ẹ ṣe gan ni ah ẹ wo ọlọ́run ló ní pé ká rí yín o ah. one hour níwájú school àwọn ọmọ mi kí n bike <laughs> mi ò kò tiẹ̀ <laughs> kí n bá wo ṣe lọ́hùn mi n fẹ́ gbà bẹ́ẹ̀ yẹn ah because um, closing hours nígbà yẹn tí wọ́n ti gbà bẹ́ẹ̀ yẹn máa rí i pé traffic máa ń pọ̀ ń bẹ́ẹ̀ mọ̀ mọ́tò máa ń pọ̀ àwọn tó wọ́n pick ọmọ wọn school ah school àwọn big boys ní bẹ́ẹ̀ <laughs> ah, school àwọn ọmọ olówó ni you know uh, but ah, ibẹ̀ lọmọ yẹn lọ ah wow wow that's that's huge ah school yẹn is one of the most expensive schools tó wà ní àdúgbò wa yìí ọlọ́mọ ah, ọ̀rẹ́ mi kan tó ń lọ bẹ̀ close to five hundred thousand ọmọ yẹn sọ per per term. bẹ́ẹ̀ ni sir. ọ̀rẹ́ o gbẹ̀dẹ̀ lọ́mọ yẹn lọ. bẹ́ẹ̀ lọ. wow wow ah please kí ni kàn yé mi <laughs> i'm sorry i don't mean to embarrass you báwo ló ṣe ń ṣe ṣé ní business mi tó ń ṣe àtọ̀ sílẹ̀ tí mo máa rí ẹ̀ yẹn like gbogbo tó tiẹ̀ wà nù ṣọ́ọ̀bù yẹn gan mi má bínú má get a personal o kò ju between five hundred to let's say gbogbo tó àmì ìgbọdọ̀ wọ fifty to one hundred thousand so how do you manage how do you raise five hundred thousand naira <laughs> quarterly like. yeah mo understand nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní àwọn àjọ oríṣiríṣi tí mo máa ń ṣe ẹ̀mọ́ èdè wa èyí tí máa ń ṣe weekly oní ah. month wa tó yẹ pé tí mo máa ń dáwọn àjọ yẹn so tí n bá ti gba gbogbo ẹ̀ papọ̀ tí máa ń target pé okay time yìí ni mo máa sanwó school mm. ọmọ mi àti pé àwọn kọ́sítọ́mà dáadáa ẹ mọ̀ bíi rẹ́yìn báyìí náà àti there is this man Mr. Ọlásùnkànmí àwọn náà máa help me ìgbà míì wọ́n lè san gbogbo owó school ẹ̀ ìgbà míì wọ́n dẹ̀ lè sọ pé half ni àwọn máa fi assist mi so bọ́lá ọ̀ṣà ṣe bá mi ṣe nìyẹn tí mò ń rí àwọn owó yẹn san. má bínú ìbéèrè méjì mo fẹ́ béèrè o alákọ̀ọ́kọ́ um, <laughs> ṣé àjọ yẹn náà ló ń dá tó fi lọ mẹ́ka. bàbá sami ò kì í ṣe muslim ah. mo kàn máa ń rí ìyẹn lẹ́nu àwọn èèyàn so oh. mo kàn ní pé kémi náà ṣe mi ò kì í ṣe muslim eh, fashion lásán ni. Ah, for real. <laughs> that's good <laughs> that's great I like ẹlẹ́kejì eh, mr last call mi ṣé kò ṣe bóyá ẹ eh, ní nǹkankan relationship Ah, wow. o àbí ó ṣàmọ mr last coming now no it's just, no, just... customer mi ni and very náà ṣe nice sí me. tẹ máa ń fọmọ mi nǹkan làwọn náà I ẹ got a pa àyẹn tì náà anyways um, you such um, a good woman túmọ̀ kò kò wọ́pọ̀ nínú àwọn ọmọbìnrin ìsìn tó jẹ́ single mother bí nǹkan kan bẹ́ẹ̀ tó máa ń and go all the way from wọn you know o ṣiṣẹ́ tí o to nǹkankan and o feel pé kàkà kó máa náwó ẹ sí di nǹkan tí o make sense òun réjọ láti ran ọmọ ẹ school that is brilliant and fantastic ah no no no no no no no no If in I must say kudos to you If I to me ètò sọ yín sìn èmi náà máa fọmọ ẹ ní scholarship you know ìwọ̀nba tí ń bari. àwa òun thank you ah, ẹ ṣe gan ni sir. at least bí ṣe half of the school ah. fees and all that. Um, máa máa máa láti sọ. ẹ ṣe gan ni iṣẹ́ yín ò ní díṣẹ́ lágbára ọlọ́run gbogbo nǹkan tẹ́yìn náà wá wùn tó wùn ní lọ́kàn ọlọ́run á yín ṣe sí dáadáa lágbára ọlọ́run I really appreciate gan ni mo ah, dúpẹ́. Ah, ọlọ́run ni Ọlọ́run ni ká fọpẹ́ fún. dúpẹ́ o say thank you daddy. àìrìn ah, ṣe gan ni sir inú mi ah. dùn kẹ̀dẹ̀ máa wò next week ní birthday o ẹ̀yin lè máa ah. kọ́kọ́ jẹ́ first person tẹ́ máa fún ní birthday gift wow. yes April twenty third ní <laughs> birthday. ah no no no no yẹn yẹn ṣe birthday gift ẹ ah no no um, in fact I will make sure pé mo mo mo be arrange uh, something on your birthday. Shall oh, I let it Thank yeah. you. Ẹ ṣé sir. You deserve a proper birthday gift. Ah, ẹ ṣé sir. Ẹ ṣé gan ni. Ah ẹ ṣe o ẹ ṣe ilé àtọmọ tí inú ò ní dàrú o gbogbo nǹkan tẹ́ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ṣe fún yín o bẹ́ẹ̀ ṣe múnú mi àtọmọ mi dùn ọlọ́run amúnú ẹ̀yin náà dùn o ẹ ṣe gan ni sá. ìwọ ló yẹ kó máa pè ní alájà tí ò bàbá wúrọ. Ah, babe àwọn ìbò yìí ti lọ gan-an. in fact <laughs> gbogbo nǹkan tó ti ń ṣe tipẹ́tipẹ́ nìyẹn o tí wọ́n fi ń kó wa lẹ́fọ̀ọ́ ṣán káàkiri you understand. wàhálà yà á lè bá wọn àzí. ṣáwa ń lé wọn tẹ́lẹ̀ ni ah, kí la fẹ́ lé lára àwọn eléyìí <laughs> um, babe. yes dear. ọ̀rọ̀ kan ń bọ̀ gbọ́n ẹ̀gbìn látẹ̀kàn kófà. ọ̀rọ̀ lórí tọ̀bẹ́ wá pẹ̀lú Bọ́lájí ni. kí ló ṣe wọn. Hmm, kò sí much tó ṣe wọn and at the same time nǹkan tó ṣe wọn pọ̀. so believe you pé rate tí tọ̀bẹ́ wá tó fi ń gba Bọ́lájí kò kéré rárá. for example wo remote yìí sìn. okay bóyá three thousand naira ni wọ́n ń ta three k títọ̀ mi wá bá délé ó máa sọ fún bọ́lájí pé fifty thousand naira ni the funniest part ni pé bọ́lájí ò kí hesitate rárá ó kàn máa kówó sílẹ̀ ni kò ń ṣe ẹ̀kan kò ń ṣe ẹ̀mejì kì í ṣe ẹ̀kẹta mo dẹ̀ mọ̀ pé lady yìí ń gba ọ̀rẹ́ mi gan-an so mo wá wò bóyá bóyá kí n pe bọ́lájí kí n sọ fún un o understand ìwọ náà rí orí pé wàhálà wà jẹ. bọ̀ dúró ná kí ni problem ẹ̀ o fẹ́ lọ sílé wọn lọ sọ fún wọn pé ìyàwó ń gba ọkọ ṣó wàá òkè ṣá ah, ah, tọ́míwá ni mo envy o. ah oh, really. yeah ó yàtọ̀ sáwọn kan tó jẹ́ pé tá a bá béèrè tẹ̀ náírà lọ́wọ́ wọn agídí ló máa fi mú wọn náírà fifty kọ̀bọ̀lẹ̀ wọ́n á tún fi pé àwọn ti ṣe nǹkan tó wà important wo o jẹ́ fi wọ́n lẹ̀ kó má dalẹ̀ wọn rú jẹ́ kí wọ́n enjoy life wọn ṣó ti gbọ́. Dabira mo fuck up o oh, believe mo fuck up mo fọ́nbù gan-an jọ mo pè ẹ́ jókòó mo sọ adúrú ọ̀rọ̀ tó tó báyìí fún ẹ ṣó yẹ kó jẹ́wọ́ ni mo máa sọ fún wo bí kí n lọ gbẹ́lẹ̀ kí n gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ kí n bẹ̀rẹ̀ sí pour out mind mi sínú ilẹ̀ yẹn kí n tún tì í padà síbẹ̀ ó pay mi ó better gan. you are better oh. o ní calculation. Uh, o oh, understand ọ̀rọ̀ ìlú tá a wà yìí ṣé wo mọ̀ pé nínú ìlú yìí sìn ẹni tí ò bá ti ní calculation ayé ẹ̀ máa bàjẹ́ ni bí àwọn kan ṣe fẹ́ bayé ọ̀rẹ́ mi jẹ́ oh, understand if case not taken wọ́n máa bayé ẹ̀jẹ̀ dànù báwọn kan náà ṣe fẹ́ bà tèmi jẹ́ tí mi ò gbà fún wọn. àwọn olófẹ́ báyìí ẹ̀ jẹ́ pẹ̀lú àwọn olórí burúkú àwọn òṣì tó ní torí èèyàn sọ fún ẹ pé ó ní àwọn ah. mo dẹ̀ mọ̀ pé wọ́n fún ẹ gán mọ̀ pé ní àwọn torí ìwọ fún ẹ ò enjoy ara ẹ. Mm. Oh, ẹ ṣe o understand ni tó o bá mọ calculate because àṣẹ o lọ sí school ni you go to school now o dẹ̀ mọ calculation dáadáa èyí kò yẹ kó yẹn jọ ẹ lójú wọ́n rú fóònù tó gbé sọ́wọ́ yẹn ṣọmọ iye ìgbà tí mo tù jọ owó tí mo tù jọ kí n tó rà á sórí mi kò máa kówó kan jáde bókè òkè lọ fẹ́ ra fóònù fún ẹ gbàtà àwọn ọlọ́mọ bàbí láyé jẹ́ náà. ah kí ni. wọ́n ti fa àwọn ṣépè fún ẹ. ẹ ṣe o ẹ ṣe ẹjọ ẹkọ èmi tí mo wá sọ̀rọ̀ fún ẹ ni èmi tí mo sọ̀rọ̀ fún ẹ ni náà èmi làwọn ọ̀rọ̀ àwọn nìyẹn o ṣe àwọn ni mí thank you thank you. ah báwo ni ṣọláfíà ni ah, ah bó tiẹ̀ ọjọ́ kan gbọ́dọ̀ járe mo ń jáde sí mo rántí pé um, last time mo sọ pé uh, bóyá èmi àbí nǹkan kan ní birthday ọmọ ẹ. Ah, rárá ẹ kú àìgbàgbé ìjẹta ni birthday ah! ó ti ṣe ẹ ká sọ madam ẹ rà mà. ok. ẹ ká sọ mà ṣàlàfíà ni wà oh, family nǹkan mà ah adúpẹ́ adúpẹ́ anyways um, Oju dùn Oju ó dùn cause mo ti fi pé màá ti fún ní kankan for the birthday okay um, <coughs> uh, fún mi ní ah wow ẹ ṣe gan ni sá. akọ́ máa fi ra nǹkan kan two two two. okay. three four four four. all right. eight six five. Uh, good. Uh, má bínú gbó kéré o ẹ bá mi fira bá mi fira kéèkì fún. Hmm? ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dádì o. dúdú dúdú dúdú. dálẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ sí ọkọ̀ wá sọ́kàn mi mo rántí pé dókítà ní kó má ṣe wàhálà kó má ṣe nǹkan kan ṣó fi pé lady lè help you know like um, gbogbo àwọn house chores and all that sort of you just wà ní màá fi relax and kàn wá ní àkóbẹ̀ ṣe clean maybe twice or three times in a week jọ sórí yín ò burú. mo ń béèrè pé sórí ìwọ àti àlẹ tẹjọ ń sọ̀rọ̀ mo ní pé sórí yín ò burú jọ ṣé wọn bá mi ṣe yín ni ṣáyé yín fẹ́ bàjẹ́ papọ̀ ni àbọ̀lórí burúkú ni ẹ ni mo dẹ̀ dúró síbi báyìí náà ẹ ń ṣe wèrè ẹ ń sọ ní burúkú tó bá wá iná ṣàngó ló máa pa ẹ dànù àbí wèrè ṣe ni níbi ìbàyí tí mo tún dúró sí olórí burúkú ara yín ẹ̀dẹ̀ yan ara yín láàyè lójú mi kágbá kágbá kan wo ní nǹkan tí wọ́n fojú ẹ̀ tí mo bá rí ẹ lẹ́nu ọ̀nà lẹ́ni mo máa sún ẹ̀jẹ̀ ni ọ̀lẹ̀ ọlọ́jú kòkòrò. ẹyin ah, ah, ah, sùúrù wẹ̀rẹ̀ ní ẹ̀yìn ó tún fẹ́ gbé wánu wind down. ẹ mi sùúrù wind down wind down wind down. má má para ẹ o. àdìjẹ́ ti fẹ́ sọ ọ́ ni. Jésù Jésù tinú mi o olè aṣẹ́wó gbọ́gbọ́gbọ́ olè olè olè olóṣì wèrè ọ̀pọ̀ àlè. sexy baby baby ó tẹ̀ mọ̀kan tí mò ń wò tèmi àti ẹ̀ tàbá jọ lọ sí pool ó ṣe wà yìí kó wá wọ bikini ó rí máa enjoy go dẹ̀ máa look sexy on you jẹ́ fún ẹ ní treat mò ń bẹ sọ láti jọjọ́ yìí. ṣe rí pé ẹ stupid ṣe rí pé ẹ gàn nù kí ni problem yín náà ẹ rí i pé mo jókòó sí bíbá ìmọ̀ ń ronú i'm not happy èèyàn kan ẹ̀ṣẹ̀ lọ́sìn wọ́n ẹ̀ṣẹ̀ pariwo mi ẹ̀yin náà tún kó ti yín dé kinní kan ṣé mo ẹjọ ẹjọ ẹjọ nítorí ọlọ ìdí ọjà mi ni mo wà tẹ bá fíhùn pé iṣẹ́ ò kan yín lára ẹ̀yin dẹ̀ lẹ́mọ̀ yẹ ẹjọ nítorí tọ́lọ́ ẹ̀fìn mi i don't mi ò fẹ́ wà lákòókò ẹjọ ẹjọ. calm down calm down mo understand ẹ nǹkan tí mò ń bá ẹ sọ náà ni kí múnú ẹ dùn kí sọ ẹ di èèyàn kí mú ẹ kúrò ní òṣì kúrò náà ní supermarket kó máa ta ọjà níbi tó ti make sense kò yẹ nǹkan tí mò ń tún láti ṣe fún mi. kí lẹ sọ pé rà nǹkan tí mo rà wá fún ọmọ mi lélẹ̀ you understand yes òun lélẹ̀. ẹ ṣùgbọ́n kí ni problem yìí kí ni problem yìí gan-an ah, ẹ ṣe àwọn máa tọ́jú ẹ̀ ní sùúrù wá. àná àgbà sí àná ẹ̀ mi. Wait, mom, that. Ah, no, no, wait a minute. Ọmọ yẹn ni a kì í sinmi lórí nǹkan tí mi ò ṣe. Adéjọkẹ́. Ọmọbọ́lájí. Ìfẹ́ mi. Mm-hmm. <sighs> Jọ, ṣé wọ́n fi nǹkan lẹ̀ mí lójú láti jọ ẹ ni? Ó possible na. Ṣé wọ́n fi pátá nù mí lórí ni? Àbí wọ́n fi bra lẹ̀ mí lójú tí mi ò fi mọ̀ pé ìwà ọmọ tó lẹ́wà tó níwà ó níwà tútù bí àdàbà ó lẹ́wà tó ju gbogbo ẹ̀ wá lọ ìwọ kankan nìyàwó lé mi ìwọ kankan nìfẹ́ ayé mi in fact ó yẹ kí n kàn máa sunu lé mi báyìí kó kàn kó ṣúwà kó wá tọrọ mi. <laughs> my darling. Yeah, baby. I'll be so glad to be your second wife. Ọlọ́run ò ní jẹ́. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ah, àwọn tó láyé ò ní jẹ́. Àwọn tó ní ọ̀run ò ní jẹ́. Àwọn tó ní bìtún wọn ò ní gbà. Ìwọ. You are my first choice. Number one ni ò ní di number two. Ẹni tí ó dùn mọ́nú kó forí sọlẹ̀. Come on, baby. Thank you yeah. Bolaji. Bolaji. Yes. Aya mi ti escape. Kó máa escape. Ẹ̀mí mi ti lọ. Kó máa lọ. Ó So? Nínú ilé. Come on, stop yeah. that nonsense. Don't try that nonsense. Kí ló ṣe? Ẹ̀mí máa ní. Àyẹ̀. Ah, Clójé. Clójé. Clójé. Ọmọ Bọ́lájí. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Kí ni tó gbá mi létí? Ó gbá mi létí báyìí. Ó gbá mi létí. Ó gbá mi létí. Ó gbá mi létí. O ní gọ́ọ̀tì láti gbá mi létí. Èmi. Òun kì í sọ obìnrin. Ìwọ. Ìwọ. Wait. Bọ́lájí. Farabalẹ̀. Òun kì í sọ obìnrin. Fara mi yẹn o ó gbá mi létí èmi ò kò létí ọmọ ìyá ó gbá mi létí torí obìnrin torí olóṣó. má ṣe ìyẹn stop pẹ̀ náà. ọgbà ọgbà mi létí torí olóṣó ọgbà mi létí torí. kí ló ti ṣẹlẹ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀. well done o ti nígboyà gan àǹtí ẹ̀yin lè mú ọmọ olóṣó ìwà ká mi mọ́lé. excuse me ẹ má pè mí lólóṣó. ìwọ. adéjọkẹ́ lorúkọ mi ẹ má insult mi. adéjọkẹ́ ó lè gbórúkọ tí wèrè pé ẹ ní. ìwọ tó ń gbá mi létí lójú àlá mi etí ọ̀tún àti tòsì ó tún wá lórí láyà òwò inú ilé ìwà àyà kí ẹ wọn ṣògùn àrìyàn fún ẹ wá fẹ́ jẹ àyàn nínú ilé mi kò pa ẹ. kílẹ̀ tuntun bá mi létí rèé máa kọ́kọ́ bá yí ẹ̀jẹ̀ náà. stubborn why it's pushing me to the wall. Right now, she's pushing me to where I don't want to go, where I don't even have an idea of. Alright? I take time. Pretty much why. But we are frustrated, we are depressed, and I can do and undo. I am depressed! sórí ọ̀rẹ́ o ní láti understand kankan aláwo kò ló pọ̀ jù nínú àwọn obìnrin yéè ọ̀dọ̀ tí wọ́n lọ wèrè náà ọ̀dọ̀ wa ò kí sọ gba wèrè but that is the main reason tí ẹ̀rù ṣe ń ba èmi láti fi òrùka sí anybody lọ́wọ́ as a wife. I see that's very true. so èmi wá the motivational speaker àìsànù nìyẹn o. Ah! ṣórí tó bá ń gbọ́ pé ọkọ nú ìyàwó pàmì kan ìyàwó gún ọkọ pàmì kan àbí àwọn kan tó ti show love public display of affection wọ́n wọ́n wọ́n wọ́n dálé wọn rú ó ní nǹkan tó máa ń because apparently ìyàwó ti frustrate ọkọ ọkọ ti frustrate ìyàwó wọn ti wá tẹ̀ra wọn wàhálà ni right now i am depressed mi dẹ̀ nígbà kí ibodè kò tì mí lọ sẹ́wọ̀n tàbí kí n tì kọ̀kọ̀ lọ sẹ́wọ̀n ṣùgbọ́n mi àbí ṣọ́ọ̀bà tí máa tó pààyàn tàbí tí máa tó kú sí lọ́wọ́ kẹ́tọ́ bọ̀ kọ̀ọ̀kan ṣe mí ni i'm something is wrong with me ẹ̀rẹ̀ wọ́n ah wọ́n. Um, Lord! Um, you know what? Alọ́mọ ẹ̀ka rírú Try to understand me Dada. Sorry. Ọlọ́run ò ní jẹ́ kárí kò ṣe dáadáa. No, mi ò blame Tọ̀míwá. Yeah, mi ò blame ẹ̀. Ó lè jẹ́ torí pé ó mọ̀ bóyá torí kò tí ì rọmọ bíi ló ń jẹ́ kó máa kanra yeah so mi bá ṣe lè gba nǹkan sára lọ́mọ pé yàtọ̀ ọ̀tọ̀ gan ó possible. sọ nǹkan tó ń sọ ń ni pé òun nìkan nìyẹn affect kò affect mi jẹ́ kí n ṣàdúrà kan fún ẹ lágbára lọ́wọ́ lọ́wọ́ irú ìyàwó bíi tọ̀mí onínú fùfù oníbínú onígbónára ẹni tí yóò trust ọmọlàkejì ẹ lọ́lọ́ máa tẹ̀lé fún wẹ́ jẹ́ kí n lè gẹ́ ìjọba tó máa mú fún ẹ hmm. ọ̀rọ̀ yé mi kò sọ̀rọ̀ don't worry ẹ wá wá ẹ wá kò sí ẹ̀rọ. ah ó ti ẹ̀ dá ara ilé ẹ̀ ó ti kọ́ ẹ̀rọ ẹ̀ ó ti kọ́ ẹ̀rọ bọ́sítà o kí ló ní mo ṣe o ṣe ó sọ fún mi pé gáàsì tán. ó sọ pé gáàsì tán àbí gáàsì tán. Hmm. ìkànnì méjèèjì ṣá káà sẹ́fì pé gáàsì tán mo ní kó lọ sí two kg sínú. so um, cylinder twelve kg là ń lò oh i get you o ní fill gas two kg sínú cylinder twelve kg so ten kg tó kù kó tọ̀ sí. no o understand tó bá ti di pòkè èèyàn ti ń fi gas jù sínú ilé pàápàá fún obìnrin wọn kò máa ṣe oríṣiríṣi àti tó ní mínì àti ok èmi àti ẹ mọ̀ wípé thank you ẹ̀wà òtílí ni favourite food Dabira. ó máa ń dùn ó máa ń wà pa ó máa ń taste nice. Ah, tó bá wá ń taste nice so ṣé gáàsì lèèyàn máa fi ṣẹ̀wà òtílì. àwọn ìgbẹ́jà náà dùn. táwọn ìgbẹ́jà bá wá dùn kọ́ sórí gáàsì lọ́tí máa yan ajágbẹ́ ni you understand now stand oh understand thank you tí mo bá gbé cylinder yẹn jáde ta ló fẹ́ mọ iye eh, kejì tí mo fi sínú ẹ̀ nobody ìgbà tó bá yẹ pé ń ṣe ni mo dá wà tí òun ò sí lọ́dọ̀ mi for the weekend mo máa lo two or three kg yẹn fún bíi ok ok ok three weeks tó dáa without any inconvenience mo máa lò pé so o mọ̀ torí obìnrin wọn kàn máa ṣe gbá sagbọ̀n ṣe rọ́bìṣì yẹn èèyàn èèyàn gbọ́dọ̀ fàyè lẹ̀ fún wọn kéèyàn kàn lè release everything like that kí ló ṣe ẹ́ o understand ni. sọ̀rọ̀ mi olórí ò ní fìlà ọ̀ká ní pé ò ní fìlà ò lórí ọ̀rẹ́ wa ó obìnrin tó dáa ó lè fẹ́ lùsẹ̀ jọ̀ṣọ́ lè ṣe fífọ̀ kan fún mi just one favour jẹ́ ká swap jẹ́ kí èmi fún ẹ ní tọ̀ mi wá tí ò ní tẹ̀ lọ́wọ́ tọ̀ mi wá tó lè nag for Africa tọ̀ mi wá tó lè bẹ keep malice for a year tí ò dẹ̀ ní mọ̀ pé bẹ keep malice jẹ́ kí n fún onítọ̀hún wá tí ò ní trust ẹ láti bí débẹ̀ yẹn then you give me that virtuous lady tó ń doubt torí pé ó fẹ́ make life comfortable for you èèyàn fẹ́ kó o ra gas tẹjọ́ máa fi jẹun èèyàn fẹ́ kó o jẹun tó wà healthy oníkó lọ́ máa ra ẹ̀ṣá oníkèlè máa fi ó dẹ̀ sódà nínú ẹni ọ̀dẹ̀ ó sọ̀rọ̀ dára ẹ̀ tí the thing yìí tí dèdè tí yóò ten kg tí yóò twenty kg you are saying nonsense. mi ò lè blame ẹ torí pé o mọ calculation. èmi gan ò lè blame ẹ torí pé ọmọ nílé orogún ni ẹ. àti Elizabeth fourteen thousand ló wà ń bẹ so ó kù six thousand tó bá ti pé báyìí màmá mo mọ̀ bá lọ́dọ̀ yìí ó pé àbúrò mi ni ó máa máa supply yín fún yín nísìn admission mi ti bọ̀ sí. ti admission. bẹ́ẹ̀ni wow congratulations. ẹ ṣé gan ẹ ṣé gan. Ah, i'm so happy for you. ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe fún mi. ẹ bàbá mi kọ account number yín síbì kan so that màá tẹ̀lé màá send owó díẹ̀ díẹ̀ sí i. ẹ ṣàlàyé kẹ́ máa fi yan paṣá ẹ fẹ́ máa send owó sí mi àbí kémi kan tún máa fowó ránṣẹ́ sí poultry pé kán máa bá mi fún yín ní ẹyin lọ́fẹ̀ẹ́ ah, ah. mélòó gangan ni gbogbo gba yín ẹwẹ́ stop ẹ̀ jàre kò sí wàhálà ẹwẹ́ mi ti lọ kẹ́tẹ́kẹ́ kò sí wàhálà mo máa mí sí yín o. question number seven ló ń ṣe o ò mọ àbí o ò mọ ẹnu yìí ó lè máa mọ torí yóò tẹ ilé dàrí nígbà yẹn. àmọ́ kí n má ti sọ ẹ báyìí kó o há sórí ni o kó o kọ́ méjì o. twenty oh five ń re amphone wọn ò Naijiria: nàìjíríà ti ye ko ha o twenty oh five ó ní kí fóònù. mo rè fóònù kọ́kọ́ exist mm-hmm. o teacher kò correct now. Eh. two thousand and ni fóònù dé Naijiria, láyé ọbásanjọ́. two thousand and one two thousand ọbásanjọ́ two thousand and one. ah ah ah ráìtì o. ìgbà yẹ Ọbásanjọ́ tọ́jú yẹ ní tẹ́ná rẹ̀ ń lò jáde right right ọ̀pọ̀lọpọ̀ ayé kò lè dàrú. two thousand and one ni kò kọ síbẹ̀. Eh, eh. two thousand and one mo lè fóònù dá ìgbà yẹ Ọbásanjọ́ right. Eh, next question. Who is the richest man in Lagos State? Who is the richest man in Lagos State? Richest man in Lagos State? Richest man in Lagos State? Teacher, ẹ ní láti bi Google léèrè gbogbo èèyàn ló mọ̀ pé ọ̀túnba gbẹ̀ngà williams ló lówó jù ní lagos state. ọ̀túnba gbẹ̀ngà williams. Ah, ah, ẹ ṣe geography o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀túnba gbẹ̀ngà williams ń rè lówó jù ní lagos state ah, ọ̀rọ̀ ń ti yé mi ọ̀rọ̀ ń ti yé mi ọ̀rọ̀ ń ti williams. bí yàrá ṣe ń pè kó má kọ́lẹ̀ o bí yàrá ṣe ń pè kó má kọ́lẹ̀ o. ọ̀rọ̀ ń ti yé mi o ọ̀rọ̀ mo mọ ẹni di o kí ló ṣẹlẹ̀. mo ń bọ ẹ ń kánjú o ẹ ní láti kánjú o ó dàbí pé ìyá rẹ rira eléyà bí. n kò mú nǹkan ní nǹkan mọ́ tèmi ni ìyá rẹ rẹ léyìí náà bá èmi rẹ rẹ léyìí rẹ mo fi ṣe question wàdú. kò yé mi. ó máa tó yé yín o ó máa tó yé yín o. iye mọ̀ yìí pé gbogbo nǹkan rẹ mọ̀ tán ẹ lè dàkọ́ mọ́ yín ẹ jọ kí nìkẹ́ pè mí bẹ́ẹ̀ ṣe wò mí ẹ wò mí dáadáa o ọdún keje mo ti ń kọ́ mo ti ń ṣe homeless fún ọyàn rè n kò ìlú wọ̀ sí rí ẹ mọ̀ pé àlè kọ́ mọ́ yín kí ẹ pè mí fún ẹ kò fẹ́ wá lá o ẹ máa kọ́ òsèni tí kò lè ṣe mistake kò yẹ mọ̀ bí ẹ má bínú ẹ má bínú kò rí bẹ́ẹ̀ yẹ kò sẹ́ni tí ò lè correct ẹ̀yin náà lè correct mi ó yá ẹ jọ ẹ má bínú ẹ bá mi mọ́. bẹ́ẹ̀ ṣe wá sọ wàhálà ìgò bínú mọ́ ẹ máa wá lọ́la. ṣé rí mo bàjẹ́ má ti gbé báàgì má ti gbé kọ́rùn kò ń gbé lẹ̀ mọ́ ó tún ti dé ẹlòmíì báàgì kí n kọ́ lẹ́lẹ́mẹ́jì. bẹ́ẹ̀gì ọmọ mi bẹ́ẹ̀gì ọmọ mi bẹ́ẹ̀gì ṣé mo ti ṣe nǹkan tí ò dáa. mo kò kọ̀rẹ́ẹ̀tì wọn ni. Ah. Báwo ni? Good sir. How are you? Fine, thank you, sir. Ṣàlàfíà ni. Ṣáàjì ń wá. Um, mo ní kí wá ní kó má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ sẹ́yìn. Eh, Ṣeré ìwọ náà mẹ̀rẹ̀ you obìnrin ìná àná ìyàwó mi lè kí n ṣe ní wàhálà yẹn. Ọjọ́ yẹn bóyá inú ń bi àbí anyway i'm sorry on our behalf on behalf of myself and my family you're sorry. ẹ ṣe mí o àwọn náà dẹ̀ ṣe mí kò you're welcome sir. ah balumi. kí ló ṣe o kàn bá mi ṣeré keep straight face are you okay. she's not just happy she has a bad day with her lesson teacher. nǹkan tí mo gbọ́ sí ìwọ ló sọ. yes of course. so you speak good english. <laughs> definitely. ah sorry ah how come mi ò oh appears mi bí ẹni tó ti kàwé mo kàn fi gbogbo yá nǹkan tó kàn drop out yá kan bàkan ní ẹ sorry. i'm a graduate. Really? Yes. Psychologist wow. to that effect. The real lọ́rọ̀ màdámù fi dùn mí because more understand human nature. Wow, wow, wow, wow, wow. As you know, ọkọ eh, tó máa ń sọ um, uh, do not judge a book by its cover. As in, on a normal day, me, ò èmi ò kọ̀míṣọ̀ tó ní gbẹ̀rẹ̀gà rìn iná. Mo máa láì kí n máa kí everybody kí n máa lọ́nà mi but me, ò ever the room, my widest imagination that someone like you who's a graduate, um, well, continue sourcing. Yeah, we just have to survive. I understand, but come on. ẹlòmíì wàá kàn rí pé òkè eléyìí òkè ó ń ṣakọ owó ọ̀tẹ̀ ẹlòmíì wàá rí pé eléyìí ń ṣakọ akọ agbára àná àgbàrá I'm so sorry I'm so sorry ọ̀tọ̀ ní category tí mo bí ẹ sí. Mm, it's fine sir it's fine. <laughs> so that's like. Go. Oh, thank God. Yeah, we thank God. She's wow, fine. Wow, and wow, the kids, family, business. Thank God. So, me. má bínú now. Pelumi, do you mind we hang out? Hmm? Dad. Ah, Nabila. Ah. Close, what's wrong with you? Close. I'm not fine at all. I'm even sad. Kí ló dé? Ṣọ̀rọ̀ ni. No, no, sorry, no, no, Calm down. Salowa, whatever tí ìbá jẹ, má sunkún. Just talk to me. Okun Bọ́lájí, ọ̀rọ̀ yín ti láwọn jù. Tún stage kí ló dé? Kí ló dé? Òun gan fún rẹ̀ gan gbádùn ara ẹ̀. Not to talk of pé kèmí jẹ́ òfin ẹ̀nẹ̀ kí ẹ̀ ń jọ yẹ. Gbogbo nǹkan ti tiẹ̀ pẹ̀lú calculation ni. I'm tired of him. Um, Sori tó bá jẹ́ yẹn ni. Eh, eh, wọ́n á ní ìmọ̀ àfoníwà ló ń jọrẹjọrẹ wọ́n ní wọ́n pe ọ̀rẹ́ mi ó láìkí gbogbo nǹkan ẹ̀ kò láìkí kí nǹkan máa waste kò láìkí sẹ́sìs dáadáa báyìí báyìí ó láìkí pé nǹkan tá a fẹ́ ṣe yìí nǹkan méjì ni kádẹ̀ ṣe méjì kò láìkí fẹ́ stress sí e. náà wọ́n ló máa láti mọ̀ wáyé ṣé tí àǹtẹ̀ fi ń kọ́ tì ìwọ̀n àfi study ẹ̀ pé ìwà owó ẹ̀ rè ṣé mo lè kó pẹ̀lú ẹ̀ pé báwo mo ṣe lè change ẹ̀ báwo mo ṣe lè amend ẹ̀ báwo mo ṣe lè bend ẹ̀ wọ́n kálukú kọ́ manage ara wa náà nobody is perfect. Do you get it? Nobody is perfect. I'm manager, ara wa ni we can manage him please um, check ká wọlé Call us on, okay? please. uncle bolaji it's too late for that mi ò lè cope pẹ̀lú ẹ̀ mọ́ ṣé ìgbọ́n kan tí mò ń sọ fún yín ni Okay, fine èyí tó jẹ́ pé tí bá fẹ́ lọ sọ́jà ó máa fún mi ní list gbogbo nǹkan tí mo fẹ́ rà ni ra rodo yẹ báyìí ra àlùbọ́sà yẹ báyìí kí n ra ilá two hundred a tún máa sọ fún mi pé ẹ̀ṣà ni kí n mẹ́ṣọ́ kí n rà pé sọ̀dà tá a bá lọ kò kò kò ní tẹ̀sítẹ̀ òní ìwọ̀n pẹ̀ṣà ni. It's okay. What's the essence of dating him? Uh, calm down. Farabalẹ̀ sí a lè sọ gbogbo please. Já lọ sọ̀rọ̀ please. No no no no. Me, ì lọ sókè láti lọ say to anything because I'm done with him. What's the essence of dating him? Tí mi ò lè enjoy relationship pẹ̀lú ẹ̀ too stingy. Kò lè fi bá mi ṣeré kó fún mi lókè lọ ra bọ́ọ̀sì wọ̀sà tí bá máa check bí ó pé park. I'm just tired of him. Uh, no, Uncle, I'm done with him. And I'm moving now. ìyẹn náà ò dáa wọ́n máa ní kóbìnrin máa ra rodo fifteen naira àlùbọ́sà twenty naira nítorí kíni. àwa ní kọ́lẹ̀ kúnlẹ̀ ká tó wọlé. <laughs> ó ti ó ti a máa já wọlé báyìí. ìwé bọ̀bọ̀ ìṣá alpha a ah, báwo ni sọ o ò pè mí o ah, kí n fẹ́ pè fún kí ló fi rò pé mo wà ní ìlú ọ̀rọ̀ òní ẹ̀. wàláì mo mọ ibi tó máa rìn sí. <laughs> mo lè predict tó jẹ láàárọ̀ ẹ̀. rẹ́lì bóyá kí ni mo jẹ. ìyá kọ́ ló kàn lè sìn o. ok kí ló kàn. orí sisi ẹ̀ sálẹ̀ sìn kí ló ṣẹlẹ̀ kí lẹ́ẹ̀ fà. má dá lóúnjẹ. ojú ọmọ yẹn wà fani mọ́ ọ́ mi pé wá kí ló ṣẹlẹ̀ kí ni wọ́n àtẹ̀jọ́ ń fa ó complain ó dẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀. kí mo ṣe like. you see ọ̀rẹ́ láàrin mi àti ẹ̀ hmm? sórí gbogbo ọ̀rọ̀ tọmọbìnrin yẹn sọ ní tòótọ́ tòótọ́ ẹ eh, mo rí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó yẹ kó adjust lé lórí. bí kíni. wọn á ní eh, báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà bó téèyàn bá ti dẹni tó ń láyà ń báyìí la máa ṣe nǹkan wa ni it's no longer about you hmm? ṣorí téèyàn bá ṣe hìn tó bá parí lé ní báyìí tó bá kú lé ní nǹkan tó bá ti nánú owó ẹ̀ náà lò náà nǹkan tó bá jẹ náà ló máa gbé fò ṣòro owó tó ń ṣe báńkì yẹn ẹni ẹlẹ́ni ló máa nánà kùnà yes ewu ni kí girlfriend wá bẹ ṣe weekend kó fẹ́ ra nǹkan ọbẹ̀ kó máa ní ẹ ra rodo fifty naira tàtà ṣe twenty naira àlùbọ́sà two naira ṣọ̀bọ̀ four naira torí kíni wọ́n lò tún ni pé o láìkì ata tó fresh pé ah, ẹ̀sà ló máa ń láìkì. Ah, ah, ṣé o mọ̀ pé adùn tó wà nínú ẹ̀ṣà ó dájú èyí tó wà nínú yes o oh, understand me. wọ́n bring yẹn burú sórí mo understand tó ń ṣe é bó ṣe tó ìdàgbà ìgbà yẹn kò sí nǹkan ni hmm. nísìnyí tí nǹkan dẹ̀ ti dánwò yẹn taste board ẹ̀ gbúdọ̀ tàdá. gbúdọ̀ change o oh, understand calculation important nàìjíríà ti lè ìlú tàwa yìí ti lágbára gan you need to calculate everything you understand o mọ̀ ń sẹ́ okay tó bá lọ ra ẹ̀ṣà yẹn o understand ìyẹn máa tún wà lẹ́sà ó lè jẹ um, èyí tó jẹ fresh one yẹn wọn lè sọ pé five hundred lọ́tà ẹ̀ṣà ó máa rí one fifty. ó á bírígì burú o ṣó rí tó gbé dàgbà bó ṣe dàgbà bó ṣe kẹ dàgbà yẹn má jẹ́ kí yẹn máa mentality ẹ̀. no no maybe you should try to get something right okay jẹ́rìí ṣe sample fún ẹ̀sìn ìyá àti bàbá tó bí mi i mean my parents mo gbé wọn sórí salary ni wọ́n mọ̀ pé okay láàárín on the one to on the thirty wọn ò lè gbé anything wá bá mi until tí n bá sọ salary fún wọn. Hmm, ah kí ló ń sọ báyìí ṣé mo kàn máa waste owó anyhow ni no normal thing ni okay lọ ra nǹkan báyìí lọ ra nǹkan èèyàn kan gbọ́dọ̀ fèdílẹ̀ fóbìnrin bẹ́ẹ̀ ni ẹ̀ ń máa bàrà láyé jẹ́. mo ti mọ ẹ látẹ̀yìn ṣáà mọ pé o kì í kú bọ̀rọ̀ mo mọ mo mọ kókó bẹ̀ ni pé ṣáà adjust ṣùgbọ́n. kí n jẹ gbèsè adjust torí mo fẹ́ dun ìyàwó mi nínú. ṣé o mọ̀ pé bí Wùmí náà ṣe sọ nìyẹn Ṣadébóyè sọ náà nìyẹn Yẹ́misí sọ same thing. máa kà á lọ Sandra sọ same thing. máa kà á nà án. ọmọ yẹn lẹ́ẹ̀karùn-ún ti máa mọ̀ mí lánàá ọdún kan. Tolú ń bẹ o má gbàgbé kó jẹ́ mẹ́fà àtẹ ní pé yẹn tiẹ̀ yẹn tiẹ̀ yẹn yẹn. o oh, understanding kankan. anyways o oh, kan tó máa rí rẹ. i wan gist you i wan gist you about something. ọmọ eh, eh. ọmọ tó máa tẹ̀yìn fún wa yẹn. o oh, evelyn ẹlẹ́yin. ah okay. ṣé o lè guess qualification ọmọ yẹn. evelyn tó hmm. kàwé ara sa. bí mi náà ṣe máa ń tẹ́tẹ́ lẹ́nu yẹn máa ní pé àwọn ẹ̀rọ ká champion ó kàn ní shape kan tí ó kàn ti ẹ̀ mọ́ lóòótọ́ ṣe kí ni ọmọ that girl is a graduate as in. ṣé o mú nǹkan kan tó débi ni <laughs> ẹ̀bùlé sórí <laughs> lẹ́yìn tí màtọ́ mẹ́jọ ń sọ̀rọ̀ ó mhm. jẹ́ kí n máa rí wípé mo study psychology that girl is a psychologist ó dà wọn á lókè. ó dàn ṣé lady tí ó ní ọmọ kan lọ́wọ́ tó ń tọ́ ẹ̀. that after one. yes. psychologist lọ́mọ ẹ̀. oh mi ni. à ń sọ̀rọ̀ lénìí mo tẹ̀ ń bẹ̀ pé àkó má bínú ọkọ tí àwọn ìmọ̀ṣẹ́ no no no kí má wọrí o kí má wọrí o òun ò bínú o because we understand human nature like kíní kan wọ́n wí ah ta ló yẹ lèrè bọ́lá ti gbọ́ kíní kan eh? ó kàn ṣàkàn sùn ìbò yẹ pírọ̀mù rẹ ah ìbò lè dán ju kí èèyàn kan ọ̀kọ́yàn àbí kankan lọ ẹ̀ńdọ́kàn jí gbé lọ wọ́n jẹ́ kí ó yé mi pé gbogbo tí àwọn mi ń ṣe yẹn we understand it psychologically we only read the effect another one ah lẹ́nu ọmọ yìí náà ó bẹ̀rẹ̀ sàn láìsí fún pé òkè behaviour oríṣiríṣi làwọn èèyàn àwọn kan wà sangoin àwọn kan wà melancholic kan lọ́wọ́ ah ẹ dàkọ̀ <laughs> níbi tá a bá dé ní ògìlà bá dé kílẹ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi psychologist lọ. bí ẹnu sọ jáde ṣé kò béèrè owó lọ́wọ́ ẹ̀ ṣé mo ò já ò kì í calculate rárá. ọtí máa sọ fún ẹ nìyẹn lójú tiẹ̀ báyìí gbogbo èèyàn ló le because ìrònú ẹ̀ yàtọ̀ eh. guy that girl. ah <laughs> wo èèyàn láti fúnra ẹ brain no as in mo wa mo wa o surprise mi ni mo o. <laughs> mo ṣe ń ere ẹ rẹ́rìn you are not understanding this oh, get. yeah hello yàrá mi báwo ni hmm. báwo ni dé ẹ uh, babes mo kàn sẹ́nu ni mo ni kó má o lè ṣe wà eat out yeah. no I lọ you uh, can have your dinner dinner on the scene Mm-hmm. <laughs> Oma oh, Naiza, uh, let's do white. Àwọn aṣọ tí mo bẹ̀rẹ̀ àyàn kọ́, kò tí wọ̀ ọ́n náà. Eh, just pick one, pick one, bí a kan white àbí nǹkan kan sọ̀rọ̀. Mo náà ṣe white. I should, oh, I, should be home in the next, um, maybe an hour. Mm. All right, love. I love you. Hmm. Tọ̀mí wà ló ń bá sọ̀rọ̀. Eh. Tọ̀mí wà o. Yà ló ṣẹlẹ̀ ẹ understand ṣe ní wedding ni. wedding máa wọ. àbí birthday. bọ́bọ́ yìí àwọn tó jayé lánàá dà wọ́n ti kó wọ́n ti lọ alówó wọn jayé ẹ̀yin ilé ọmọ báwa ṣe máa ṣe tiwa nìyẹn ẹ̀kọ́ kan àgbéra wa àtẹ́ra wa lọ́rùn àjàyè orí ara wa. ṣé ọlọ́dọ̀ ń sọ yẹn. ilé ayé yóò le tó yẹn. ẹ understand ọ̀rẹ́ what is the occasion. okay o fẹ́ mú occasion yẹn. yes uh, a psychologist told me today. Mm -hmm that I should not wait for an occasion hmm, to have an occasion. I should rather oh. create one because life is all about occasion. So kò máa waste owó kò máa ní calculation o mọ̀ pé o make sense mm. yes you are not making mm. sense mm. okay occasion tó ń sọ fún ìyàwó ẹ̀sìn ẹ máa ná tó èlò. iye tá a bá ná náà ni. wasting of money. ẹ já waste àwa la ní ṣòwò wa. oh understand you just have to calculate things ah kí ló ṣe é now you're just wasting money jọ ẹ lọ fún occasion okay calculatively tẹ bá sit kan sọ pé ẹ fẹ́ jẹun oúnjẹ ni mo sọ o ẹ fẹ́ jẹun lásán wọ́n ní thirty five thousand naira Okay, you want to drink ẹ fẹ́ mu ọtí wọ́n lè sọ pé kì í ìyẹn bóyá bíi forty five thousand ẹ fẹ́ swim ẹ fẹ́ wẹ̀ ìwọ àtìyàwó ẹ̀ nìkan ṣo eighteen thousand at the end of gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe room tẹ́ máa sùn gan fifty five k mhm. everything ma ló bi two hundred and seventy thousand. kò tí ì pọ̀ jù. are you high or something. tó bá lówó ẹ̀ náà. bẹ́ẹ̀ni sọ̀njọ́ o mọ calculation ni that two hundred and something thousand tó ẹ fẹ́ ná yẹn ọmọ ẹ máa lọ school náà o yes o oh, get ọmọ ẹ máa lọ school náà tó bá ṣe oúnjẹ sílé láàrin a month ẹ̀ tí ni ẹ̀ tí ni jóúnjẹ yẹn tán kẹ́kẹ́ ìyàwó ẹ̀ bag of rice ẹ̀yọ̀ kan ṣo ni o ó mọ̀ wá dì sínú tòrò má gbé o ò tí ì rí nǹkan tí mo sọ farabalẹ̀ tó bá ra pẹ̀rẹ̀ ata kan tó já sínú ilé ó máa ṣe ọbẹ̀ ẹ̀fọ́ á ṣe ọbẹ̀ ata á ṣe ọbẹ̀ ẹ̀gúsí ó tí tí mo sọ yẹn ó máa ṣe everything ẹ máa store ẹ̀ sínú freezer ẹ lè máa jẹ díẹ̀ díẹ̀ láàárín a month wọn ò ní bèrè kọ́bọ̀ lọ́wọ́ ẹ ó ti yẹ so máa fọ. nice one nice one. o ti understand. ah gan. that is it calculation is very important. ṣùgbọ́n bàtà kẹrin a máa ń kọrin gan ok wà lẹ́yìn kan nísọjí ni o wọn ni kò yẹ kí bàbá mi jìyà kìíní ọmọ tún gbé mi kò yẹ kí bàbá mi jìyà kí o ní ìdí orin yẹn ṣé orí àtàwọn tó bí ẹ jẹ ní kékeré tán fi tọ́ ẹ dàgbà yẹn wọn ti affect mentality ẹ má rẹ́rìn àdúrà ló ní wàá gba àdúrà níbi tó ti kan wà ní ẹlẹ́dàá mi o olúwa orí mi o gbogbo ègún ẹ̀jẹ̀ tó ti affect mentality mi ẹ̀mí mọ́ kí sọ lára ẹ̀ wàá gbàdúrà yẹn gidi ni o torí mentality ti yàtọ̀ so irú email manager sí kóló o máa ní kóló bó ṣe wà yìí wà á ní kóló mo mọ̀ ẹ́ mo ní mo ní wọ́n máa dájọ́ yà bí fifty naira pack two thousand mo máa ń da two hundred naira five thousand pack one million mo ní sẹ́ mo mọ̀ ẹ́ dáadáa ọ̀rẹ́ stop it no know dey work sórí àwọn tó níyẹn hmm. ó ti affect mentality ẹ <sighs> look at this building tàwọn náà yìí half a plot okay. would they call six apartment of two two bedroom flat. <laughs> yes na. No. Uh. ah tí ẹ ti ta. kí ló ṣẹlẹ̀. sori ru àfẹ plot yìí. Hmm. ó yẹ kó ra manager fún wọ àti family yẹ ó tán kò ní compound. torí pé o mọ calculation ni kí n wá waste owó calculatively you need to know pé ok irú bí mo yẹ ṣe yìí ń sìn àwọn side kan lọ́lọ́kẹ́ hmm. àwọn monday lóyún other side torí lẹ́yìn sìn èmi wá ń bí ọ mọ̀ pé mi ni mo ní. mo mọ. owó yẹn oṣù mọ́kọ́ tí mo fi ń ṣe. ọ̀rẹ́ hmm? sori wọn ní àwọn kò gbádùn ara ẹ̀ mọ̀lẹ́bí àwọn ò gbádùn àwọn òun ló ń ṣe ẹ̀. sọmọ iṣu tó ní. àwọn pàdé ẹ wọn tó ń rìn tí lọ́wọ́ ẹ báyìí sìn wọ fúnra ẹ náà o máa ń pretend pé o sanwó fún agent hmm. tí ẹ ti ta. sọmọ iṣu tó ní. mi mọ. èmi ni láńlọ́dún ìbàdàn àtàwọn tó kù yàn àbí. ìwọ sì rẹ̀ níbi tó wà ní torí pé mo fẹ́ kọ́lé àwòyanu àwòrán àgbàyanu tó pé tó bá débẹ̀ wá rí pé kíchìn kan níbí toilet ló ń gbé oh. lẹ́gbẹ̀ẹ́ tí mò ń kọ́ lọ kí ni. náà mo fẹ́ wo ibi tí. kí lè kán tẹ̀ wọ́n káàkiri. má bínú mo fẹ́ wo ibi tí flush kìnìún yẹn wà ní ibi tí. tẹ kíchìn toilet lè ká iná guest eh. toilet kan fún ni. a ti tọ́dún kẹlẹ́ o tó ti ń kọ̀dọ̀ yẹn. Yeah, well ọlọ́run ń pèsè owó hmm. but you know one thing is as èmi irú àwa a ò lè ṣe nǹkan táwọn á ní pé ah ẹ̀wọ̀ ohun tó kọ́ hmm. no a gbọ́dọ̀ kọ́ nǹkan tó máa make sense èmi ò ralẹ̀ ní street o mi ò ralẹ̀ ní ọba ń toko o abẹ́rẹ́ ọ̀rẹ́ ọ̀dẹ́ ọ̀dẹ́ dá o no. o rà kọjá ọba dá ni. ẹ lo bọ̀bọ̀ ohun àdúgbò tí mo gbé ni. ebo ni. <laughs> mo ṣí ẹ fẹ́s pẹ̀lú bọ́lí náà ní bọ́lí náà pẹ̀lú Tinubu ni àwọn tí mo bá tò nìyẹn now listen iye tí mo rà lẹ́ lásán ó kọ́ gbólé ẹ̀ hmm. ẹ̀ bá kan class lèmi lọ ń rà torí àwọn neighbors ẹ máa determine àwọn tó ń bá gbé ó máa determine mentality ẹ ok báyìí ṣe wá ní pé ibi ní ẹ máa ní ẹ tọ́jú máa bá jẹ ẹ máa dáwọ́ transformer o ẹ máa wá ṣe meeting landlord <laughs> meeting ẹ máa jókòó ẹ fẹ́ dáwọ́ transformer àmọ́ kó o máa bí ọ̀dẹ̀ wẹ́ kò sí problem ọ̀rẹ́ ti yé mi. tòmí wá ṣó ti rí i tí onílé bá ti ń fi àparí iṣu hàn àlejò ó túmọ̀ sí pé létí tó lọ nìyẹn o mo dẹ̀ fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ tó mi wá tó jẹ́ kó tètè máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó dé pé gbóbìnrin mi wà ká ẹ tó máa ní mistake mi. wọ́n máa gbóbìnrin mi wà ká ẹ̀mí èmi ni ọmọ tọ̀ mi wá wo ma jẹ́ kóbìnrin yẹn gan gbàgbé pé òun wáyé rí máa fi ojú ẹ̀ hàn. kò sí ah. nǹkan tó máa fojú ẹ̀ hàn kò sí nǹkan kan tó máa ṣe ọmọ máa ti wọ̀ ọmọ máa ti wọ̀ already. wá ọ̀rọ̀ ìjàkọ́lé léyìí o ọ̀rọ̀ ẹni yára lògùn gbé ni ọlọ́run má jẹ́ kó pè tán orí ọmọ ló ń pọnmọ wáyé fún ẹ nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí bá dojúrú tán kí ni wọ́n fẹ́ ṣe báyìí tómi wá ṣó ti rí agbára àti àṣẹ wà lọ́wọ́ ẹ̀ make good use of it. Dr. Jide, àtàárọ̀ ẹ̀kan míkanlẹ̀ míkanlẹ̀ ni I'm scared. Ṣé kò ń ṣe pé nǹkan kan ṣẹlẹ̀? Ẹ lè invite mi service yín nǹkan tó bá jẹ́ ẹ jẹ́ kí n mọ̀. Um, you have been a nice man to me. Mo ń ṣe àwọn nǹkan kan sí yín deserve. Doctor, mi ò understand àwọn nǹkan kan tí mi ò deserve tó bá jẹ́ pé ẹ fi ìpá àwọn kankan wà tí mò ń ṣe tí mi ò meet up tó expectation ni ẹ jẹ́ kí n mọ̀ because ah, you've been of help to me and my family in fact I will say this categorically and I have been saying it everywhere that you've been a source of inspiration to my wife and myself ọ̀pọ̀lọpọ̀ gbàdá máa ń ronú tó bá ronú ọ̀rọ̀ máa ní sí ṣùgbọ́n tí nǹkan tí dókítà sọ. So ẹ̀yin fún ara yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti ṣe test oríṣiríṣi fún wa both advanced and other. that ẹ ti refer wa lọ sí àwọn specialist hospitals tó jẹ́ pé ọwọ́ yín result dé sí tẹ̀dẹ̀ jẹ́ ká mọ̀ pé nǹkan báyìí result yìí sọ which on a normal day ẹlòmíì ò ní ṣe do you understand and I really appreciate you tí o bá ṣe tó láyé lára ìyàwó mi ni àwọn ìrònú tó ń gbé kó lára yẹn kò ní máa gbé kó lára and mo understand ẹ ẹ dípò wípé kí n máa kí n try láti study ẹ wípé eh, ìkọra tó ń kọ yẹn náà eh, torí eh, torí pé ó ń gbojú ọlọ́run ni. ṣẹ́ẹ̀rì tí n bá lẹ̀ ṣe irọ́ ni mo pa in fact ẹ ń ṣe ju bó ṣe yẹ ká ẹ ṣe lọ tínú èmi gan máa ń dùn lóòrèkóòrè but mo kàn fẹ́ make ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín clearer. Thanks for coming, doctor. You're welcome. Ẹ mọ̀ pé mi ò mind láti wá bá yín ní hospital. Ẹ̀yin lè sọ pé ẹ prefer láti wá bá mi lé o. Ẹ mọ̀ mo máa ń like láti attend sáwọn patient mi lé. Wàhálà hospital wa yẹn ti pọ̀ jù. A ní lè sọ̀rọ̀ dáadáa. You're very right. Ẹ but call yẹn wà sudden. Ọkọ yín kọ́. Kò sí nílé sá, ó travel. Ah, okay. Ẹ hmm. dọ́kítọ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ bò mí láṣìírí nǹkan tẹ́ rí nítorí mo mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹ rí nǹkan. I'll, I'll try as much as possible kí n complain sí i torí Yorùbá ní wípé òkú kì í fara pamọ́ fẹ́ni tó bá máa wẹ̀. Okay. Always. Ṣẹ̀rìn, ìgbà tí mo sì kéré díẹ̀ jù báyìí lọ, mo commit àwọn atrocities kankan bíi oyún ṣiṣẹ́ so ìkan nínú ẹ̀ tí mo wá ṣe wọn ní complications so after the complications wọ́n ní pé wọ́n ní láti ṣe um, ṣe spiritum ọṣà wọ́n ní láti yọ owó mi kúrò àtìgbà yẹn ni mo ti wà báyìí mo dẹ̀ love ọkọ mi gan èmi náà mọ̀ pé love mi tí má sọ̀tọ̀ fún wọn sá lọ ẹ̀rù wá ń bà mí ẹ mo fẹ́ kẹ́ bò láṣìírí délẹ̀ for the meantime bẹ́ẹ̀ ṣe bò mí lálákọ̀ọ́kọ́ yẹn ṣe ti it's just for the meantime tí ó bá ti ṣe díẹ̀ tá a bá ti wà lẹ́nu ẹ̀ fúngbà díẹ̀ èmi àbúwọ̀n ọ máa suggest pé ká opt fún adoption a dẹ̀ máa lọ adopt ọmọ kò ní sí wàhálà pé à ń stress ara wa à ń mú mú ṣó ti ń dọ́kítọ̀ ìjọ ẹ̀kọ́ bò láṣẹ ni. madam I will never do that. I'm not that kind of a gynecologist. Eh, mo pé nǹkan tẹ́ni kí n ṣe yẹn màá license mi ni. Doctor, dókítà, ẹ mi, mi ò ṣeré o, ṣe ti rí láti sìn lọ títí títí tí a máa fi sort kìíní máa máa fún yín ní one hundred and fifty thousand naira every month. Ìjọ. Two hundred thousand naira. Hmm? deal deal ẹ ṣe mo ń bọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ fún yín ló máa fifty thousand mo ń kó bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. Sherry. Dókítà. Láti ó ti pẹ́ tí ẹ̀rí ọkàn ti ń jẹ mí. In fact, kẹ́ tó débi mo ti send message sí ìyàwó yín pé lénìí màá ṣàlàyé fún yín wọ́n try gan láti pè mí bọ̀ mo block wọn ni ọlọ́run máa block ayé yìí bẹ́ẹ̀ ṣe block ìyàwó mi tẹ̀jọ́ tẹ̀jọ́ ń ṣe orí burúkú yẹn ọlọ́run máa block ayé ẹ̀ doctor let me tell you this listen to me license tó fẹ́ pé o ò fẹ́ kí wọ́n withdraw yẹn I'm putting to you that license is as good as gone because I'm taking it up with you. I will report you to Nigerian Medical Association and I will deal with you. What nonsense? Ah! are you o. In fact, listen, governor yín association is my friend. Wọ́n làbí, òun máa rí ìpọ̀tù ẹ̀ fún un. Àbójú ẹ̀ jẹ́. calm down. Balaji. Oh, mo fi pains ah! ẹ. Balaji má ṣe báyìí náà. Ah, ma o jẹ́ ma já mi láyà náà. I'm finished. Calm down, calm down, calm down. I'm finished. Calm down. Àṣẹ gbogbo ọdún yìí, gbogbo ọjọ́ yìí tí mo ṣe good guy, tí mo ṣe faithful husband aṣọmọdébìnrin ní plans fún mi. àwọn obìnrin míì bí wọ́n ṣe máa ń ṣe ni. aṣọ ní plans fún mi. mo dẹ̀ fi ah mo fara bá ẹ sọ mo fẹ́ nu sọ mo fi gbogbo nǹkan sọ. Ah! ṣé kí n park ni inú ò yé irun ẹ calm down àní ah, pẹ́ délé ìwọ ló jẹ́ kí n máa wá rough vibe mi ò ń sáré tó yìí náà ó máa tọ̀ ní sùúrù ní sùúrù mo understand seriously ó ń dùn mí but. Ah. má ah, ṣe báyìí náà gbà mí o má ah, ṣe báyìí náà báwo ló ń ṣe báyìí mo máa rógo báyìí tó lọ lọ. ọ̀rọ̀ ti yé mi màá tẹ central lọ fún mi máa rìn ọ̀rọ̀ ó ti yé mi báyìí báyìí báyìí báwọn míì ní àrípẹ́ délé ṣáàkàn calm down fún mi ṣùgbọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àjọ wà nínú ẹ̀ together ni mo mọ̀. Mama, so negative words. I'm finished. I'm finished. Sha, calm down. Everything Everything's all right. I just needed to deliver. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah. Woo! Ah. Hey, mo máa rógo báyìí. O oh, ṣáà lè jẹ́ kí n kí ṣo fẹ́ kí wàhálà di méjì ni. Ní sùúrù náà. Tọ́lá ní ṣọ́ra fóbìnrin o, ṣọ́ra fóbìnrin o, ṣọ́ra fóbìnrin o. Mo tọ́ sọ̀rọ̀. Mo mọ̀, mo gbà, mo gbà, mo understand.

mo ní pátápátá ní àti kó lọ gbogbo nǹkan tí mo reinvest tí mo ra lórúkọ ẹ̀ ló ti palẹ̀ mọ́ gbogbo documents mi they are all gone and the gullible mi orúkọ ẹ̀ ni mo fi ra gbogbo àwọn nǹkan tí mo ra torí pé mo fẹ́ fìfẹ́ hàn sí torí pé mi ò fẹ́ dàbí every other guy tó wà níta because I don't want to be a demon pé mo fẹ́ prove ìfẹ́ stop mi calm down calm down um, Balaji. ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn sìn kò kí ń ṣe ọ̀rọ̀ ikún tàbí ọ̀rọ̀ ìgbé inú mi dùn yìí pé ìwọ fúnra rẹ o ti mọ irú èèyàn tíyàwó ẹ jẹ o ti fi ti ara ẹ gbọ́ o ti fojú ara ẹ rí irú èèyàn tíyàwó ẹ jẹ mo bá yìí sọ náà o mo sọ fún ẹ mo lo body gesture mo pa lówe everything but o ò kàn tiẹ̀ e ready láti understand o ò kò wọ̀n ẹ́ láti gbọ́ nǹkan kan gbogbo bíyàwó ẹ ṣe ń gba owó lọ́wọ́ ẹ lóríṣiríṣi tó ń dùpẹ́ lọ́tún tó ń dùpẹ́ lọ́sì mo bá ẹ sọ̀rọ̀ náà but mi mọ bí mi ò bá ṣe sọ ọ̀rọ̀ mi ò yí ẹ kó ta létí ẹ. sọ ó hmm? mọ̀ ti pẹ́ ó ń báyé mi jẹ́ you <sighs> kept quiet. no kí ló expect sọ fún mi náà o expect pé okay kí n wá sọ fún ẹ pé ìyàwó ẹ ń ṣe báyìí ìyàwó ẹ ń ṣe báyìí kò lè lọ kí lè ẹ dàrú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé because èmi ò Maori náà wọn á nítorí mi ìfẹ́yàwó sílé mi ò gbéyàwó sílé mi mi bó ṣe ń ṣe wọ́n ni mo ṣe da ilé ọ̀rẹ́ mi rú no now but mo bá ẹ sọ kò ń ṣe verbal but ó mọ̀ oh they understand. o point so ń sìn tó ti wá báyé no like medicine after that o ṣe kàn ní o ti fi hàn thank you tiẹ̀ náà adé o. well mi ò mọ bí o ṣe ń rò you understand ayé ò the only thing team of believe we are need to gbájúmọ̀ sìn òun ni bó ṣe pick up straight away. pick up. yes. like like pick up from the top like top the very top from the scratch. <laughs> My friend said "As you pick up. When everything that I have ever worked for has gone down the drain. mi ò lè máa wọ ẹ kó máa sunkún ah. tuntun máa bẹ̀rẹ̀ bá calm down. Ah. èmi fúnra mi gan ọ̀sẹ̀ tó báyìí mo mọ̀. irọ́ ṣé pé Tọ́mi wá ṣe gbogbo nǹkan tó sọ sílẹ̀ sista ó ṣe jù bẹ́ẹ̀ lọ Tọ́mi wá ṣe jù bẹ́ẹ̀ lọ dóò mi ò rí lady ní báwí ni mo rí báwí. all the time ni mo ń bá Bọ́lájí sọ̀rọ̀ ó máa sọ fún mi pé ok ìwọ love ìwọ love ìwọ love ẹ ẹ ẹ understand ó love obìnrin properties ẹ̀ tó ní orúkọ ẹ̀ ló fi ṣe ilé tó ń kọ́ lọ́wọ́ tó yìí tí ì parí orúkọ ẹ̀ ló fi ṣe ẹ eh, understand mọ́tò orúkọ ẹ̀ ní everything anything tó ní ṣá ẹ̀sùn àmì ṣúwọ̀ bóyá ṣé àtàfi jókòó yìí bóyá orúkọ lédi yẹn kọ́ ló wà lórí ẹ̀ mo dẹ̀ bọ́ọ̀dẹ̀ mi fà á kí ni. I did it out of love. sọ̀rọ̀ nìyẹn ó sọ fún mi wípé òun ṣe gbogbo ẹ̀ torí òun love ẹ̀ òun fẹ́ fi fún ní assurance ẹ̀sùn àti assurance àti assurance ever gbogbo original receipt ni bébì yẹn ti gbé sá lọ. òun mo rí báwí o. ìfẹ́ tí mo ní sí ni mo fi ṣe nǹkan tí mo ṣe èmi ń fìfẹ́ hàn sí ni mi mọ̀ pé ejò ló ń lé sí mi. My love has no boundary. tí a ti ń gbọ́. Ah! orin tó ń kọ látijọ́ yìí nìyẹn ẹ̀sùn àyẹ́bá mi bèrè lọ́wọ́ ṣé lady yẹn ò ṣe kankan pẹ̀lú àkàǹtẹ̀ ẹ bí nà gbọ́ account. sista owó tí mo ní lákàǹtì gbogbo ẹ ló ti withdraw ti fi owó àkáǹtì mi yáwó lẹ́yìn mi gbogbo owó tí mo máa make in the next ten years ó ti fi yáwó lẹ́yìn ẹ̀kọ́ lẹ̀ mr bọ́lájí ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ o mo gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. mo lọ ti gbọ́. bẹ́ẹ̀ni. mo ti gbọ́ pé i'm finished. sorry about that. mo ti gbọ́ pé wọ́n ti lò mí àbí. ọlọ́run ní já rí rẹ̀ mọ́. bàbá mi. i'm so sorry about everything. Ah, it's alright. It's okay. táìmù ni tó ìbá ń kọjá. So bẹ̀rẹ̀. mo ti ehm, pẹ́ ọ̀rọ̀ àwọn agent tí mo sọ fún ẹ kan. kí ló máa ń ṣiyẹ say guy agent tí mo ní kó àmì get alpha. Oh, o ò lè rí agent mo ti ní kó máa bọ̀ wá sọ́dọ̀ mi kí ló ń ṣiyẹ ọ̀rọ̀ mi okay for the meantime I mean, ni corner, ń dá gbé bébí mi ò sí kò sí pẹ̀lú my boy, bọ̀ ṣé ẹ fẹ́ gbalé ni àbẹ́ fẹ́ gbalé fún yàn. mo fẹ́ kó mi rented apartment ni owó mi ti dé o and right now i'm empty mi ò ní kankan gbogbo tí mo ní gbogbo investment mi gbogbo everything savings mi everything is gone fact bí mo ṣe wà yìí mo ní gbèsè ní mi mi ò mọ ọkọ tí mo fẹ́ fàyè mi ṣe the next ten years I'm finished what are you talking about mi ò lè fún yẹ kí ni mo wù I can't afford to stay here. calm down bj ah calm down ah calm down calm down calm down calm down okay. everything will be alright. okay ẹ jọ ẹ bá mi pass àwọn dọ́kúmẹ́ǹtì fún un. ah. Mr. Bolaji, Tẹ́ bá check àwọn dọ́kúmẹ́ǹtì wa lọ́wọ́ yín, ẹ máa rí pé survey plan, local government receipts, deed of agreement and um, yes, COVO. Um, dọ́kúmẹ́ǹtì mi ti. Meeting so sorry um, what is ṣe change of ownership. orúkọ obìnrin kan ló wà bẹ́ẹ̀ yìí. ó ń yà yín lẹ́nu àbí. èmi ni mo ra ilé tẹ̀ ń kọ́ lọ nígbà tó fẹ́ tà tẹ́ bá wo dọ́kúmẹ́ǹtì ẹ̀ dáadáa ẹ máa rí i pé orúkọ mi ló wà ń bẹ́ẹ̀ even property tẹ wá yìí èmi ni no, ní. mi ò get ẹ o <laughs> Ah, <laughs> stop kidding now Ah, ah. tó jẹ́ pé wóró sóbo provision ẹyin provision. Any tà <laughs> it's not possible you know. Ah, ah. If, as a matter of fact, I'm so confused. Because Momo Cotton sọ yìí ò yé mi. Could you help us shed some light on this? to Jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ gbé mi kúrò ní òkùnkùn yìí. I was expecting that. Alright, ibo ni tọ́lẹ̀tì ah, wa? Ni wàá ní sùúrù ni. Odò ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bẹ́ẹ̀ lóòótọ́ but calm down. Jẹ́ ká yanjú nǹkan tó wà nínú. Mo mọ̀ ń pé Evelyn ẹlẹ́yin oníwóróbo lẹ mọ̀ but let me reintroduce myself. Yes, as you can see, that's my name on the document. Elvlyn Iritomilola Williams, the only daughter to late Otumba Benga Williams. <laughs> stop ẹ eh, joke yẹn ti wà too expensive eh? hold on you mean late Ọ̀túnba Gbénga Williams the richest man in Lagos State. yes that's my father. ẹ ẹ bàbá ẹ ká ní òótọ́ ni gbogbo nǹkan tó ó ṣe wá jẹ́ pé ẹyin àti àwọn wóróbo àti òsùwòsì ló ń ta báwo ló ṣe jẹ́. That's actually a game plan. Yes. Sherry èmi tẹ́ ń wẹ̀ àwọn ọkùnrin ti hurt me gan. Yes èyí ló wá mú mi rò àti àwọn èèyàn tó advice mi ni pé mo really need láti bring ara mi down yes because I want people to love me for who I am not what I am òun ló gbé mi wá sínú ìlú yìí torí mo fẹ́ ìfẹ́ tó and truth be told gbogbo ẹ̀ pátápátá ni mo rí. Mr. Bolaji, thank you for everything. You have been a good man to me and my daughter. Um, Mr. Bolaji, mo ti ẹ̀ rántí pé ẹ bá mi san school fees ọmọ mi <sighs> bí ẹ̀ẹ̀mejì ẹ mọ̀ mo kọ̀ rẹ́rìn lọ́jọ́ yẹn pé how I wish ẹ pé ẹ mọ ẹni tó wà ní iwájú yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ ṣe máa ṣe lọ́ọ́ torí èèyàn dáadáa ni mm. ẹ wo status mi. Mm ẹ ti ẹ̀ wọ́n pé bóyá mi ò tiẹ̀ sí ní kíláàsì yẹn abẹ́ nǹkankan you did not look down on me at all so thank you so much thank you for loving my daughter èrè ẹ lè fẹ́ gbà lẹ́nu yìí tẹ́bàdé wo document tó wà nílẹ̀ ẹ̀ máa rí i pé document property yìí ni so mo fún yín tọkàntọkàn yes tí mo bá kúrò níbí báyìí sí i will speak with my lawyer so that ma lè ṣe àwọn change of name and every other thing ẹ ma lè sign ẹ. kí n máa bẹ́ẹ̀ni ah, no no no àjẹkùdọ̀ ah, balẹ̀ àjẹkùdọ̀ eh, balẹ̀ àjẹkùdọ̀ ah, balẹ̀. ẹ ní láti dọ̀bálẹ̀ èrè wáyé lẹ gbà because you're a good man. Bọ̀dájí. Ah! Ah! bá bá wèrè ní bọ̀dọ̀ òjò ẹ̀ mo dẹ̀ má ṣe wèrè fún lẹ́yìn orí wọn you ò pé yẹn ó máa pé wa ó ṣe máa pọ̀ sẹ́nẹ́tọ̀ fún ẹ fún five thousand. Oh, sú mi o fún kí Ah. ah. <laughs> wo fani tó fifteen thousand naira. wo wo wo ohun nìyẹn ohun nìyẹn lọ́kàn ẹ̀. ọlọ́run ti mú ọlọ́run mú lẹ́yìn lórí burúkú. táyà mẹ́rin ló bá ló bá ẹ ká ṣéǹjì táyà mẹ́rin ká ṣéǹjì ẹ̀yẹn ló dáa eléyìí tó wà ilé yẹn ti lọ tán ká ṣéǹjì mẹ́rin. Ah, madam ṣe fẹ́ mọ pé wèrè gangan ní í ṣá. wèrè àbí wèrè. kí ló dé. Ah, kí ló dé gan. ẹ ló lọ sọ pé wọ́n gbà fún ẹ lọ́tànétọ̀. àní forty five thousand ní màá gbà lọ́wọ́ mi eh? sẹ́ fifteen thousand ẹ̀ ló ń tọ́tànétọ̀. forty five thousand lọ́tànétọ̀ tọ̀dọ̀ mi forty five thousand naira. ọlọ́jọ́ ẹ jẹ́ ẹ bọdọjọ ẹ jẹ ẹ kó sí ẹ kẹ rẹ lẹkẹ ẹ dìde jọ ọmọ àlè olè. kí ló no bọ́dọ̀ jẹ́ ẹ ti tẹ̀jà rẹ ẹ ti tẹ̀jà ọ ọ sí sọ̀rọ̀ tó ṣe wọ́n ti tẹ̀. ẹ padà bàbá bàbá bẹ̀rẹ̀ dé. kò gbó ń bá mi ṣe báyìí má ṣe. ẹ jẹ ẹ gbé kó nìyẹn ẹ jí kó nìyẹn. ẹ gbé ẹ gbé ẹ gbé ẹni yóò. ọ̀dọ́ gbé kó jù kẹ́kẹ́ mọ́ ẹ gbé ẹ gbé ẹ gbé ẹ gbé ẹ gbé. ìbájú máa ń ṣe lé ní ẹgbẹ́ wọn. bọ̀dọ̀ jò. ìbájú máa ń ṣe lé ní ẹgbẹ́ wọn. bọ̀dọ̀ jò ẹ má pọlọpàá ẹ ká gbé pẹtrol ká gbé táyà ká sún. Ah!